tó bẹ̀rẹ̀ tọ́pìkì tí a sọ̀rọ̀ lé lórí insha allah ta'ala ẹ wo hadithu abi sufyan rabi allah ta'ala anhu abu sufyan kọlọ́nkó ṣe àlékún ìyọnu fún àti gbogbo àwọn sahabi anabu muhammad sallallahu alayhi wa sallam abu sufyan ní nígbà kan rí tóun wà nínú àwọn aláìmọ̀kan àwọn kẹfẹ́ rí kóun tó gba ti anabu muhammad sallallahu alayhi wa sallam abu sufianu làwọn wà lórí ìrìn àjò kan àwọn lọ sọwọ ńlu kan àwọn wá débẹ̀ ẹnitọjọba ìlú yìí ó ṣẹ̀ṣẹ̀ rí ìwé kan gbà látọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni gẹ́gẹ́ bí àṣà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tá anabi jíṣẹ́ fáwọn ará maka ará madina tán ọlọ́run ní kí ó gbé iṣẹ́ islam káàkiri ayé anabi wa bẹ̀rẹ̀ sí ní gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àwọn sọ̀hábẹ́ rẹ̀ rọ́bí ọlọ́wọ́ anhum ìran wọn ń sẹ́ pẹ̀lú ìwé ẹlọ jíṣẹ́ fún wọn lu bí báyìí ẹlọ sọ̀rọ̀ ọlọ́run fún wọn lu báyìí ní kúkúrú abu sofianu ní nígbà tí ọba yìí ìwé gbà látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ awádìí wọn ní ìlú tí lẹ́tà yìí ti wá tẹ́ni tó pera rẹ̀ lójíṣẹ́ ọlọ́run yìí ti wá àwọn èèyàn rẹ̀ náà ń bẹ ní nítòsí ìlú wa ń bí tí wọ́n wá sòwò ọba bá ní kí wọ́n pè wọ́n wá. nígbà wọn wá déwájú ọba ọba níta ni ọ̀gá nù yín ta làgbà yín wọn lábò sòfìànù ni ọba wa ní kọ́ dá jòkó lọ́tọ̀ káwọn tó kù náà jòkó ní ibòmíì lọ́tọ̀ ó ní nítorí pé òun fẹ́ máa bí láwọn ìbéèrè kan bọ́ba ti parọ́ ẹsẹ̀kẹsẹ̀ ní kẹ́yìn tí ẹ kù kẹ́ ẹ já pé àà bó ti wíhùn kò rí bẹ́ẹ̀ torí ẹ lòun fi ní kọ́mẹ́dòkó sáàrin yín Abu Sufyanu ń sọ eléyìí pé lára ń tí ọba yìí wá bẹ̀ wọn lọ́jọ́ náà ibi tí mò ń lọ gan nìyẹn ó ní ẹni tó pera rẹ̀ lójíṣẹ́ ọlọ́run yìí Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn wo ní ń tẹ̀lé irú àwọn àwo lẹ̀ ń rí bọ́bá pè pé póun fẹ́ ṣe wá sí àwọn onílọ̀ dá lóhùn bọ́bá ní àwọn fẹ́ ṣe àwọn wo ní ń gan Abu Sufyan ti wá rí i pé nípò tó wà ń gbà náà gẹ́gẹ́ bí ẹni tí ò tí gba ẹ̀sìn Islam Abu Sufyan wá rí i pé opportunity ńláńlá ni kóun ò fi ba Islam jẹ́ lójú ọba yìí bọ́bá yìí pé Islam tiẹ̀ fẹ́ wú tẹ́lẹ̀ ni wọ́n sọ fún ọba yìí jọ́nà pé àà àwọn kan tí ò rí jájẹ nù lù ni wọ́n máa tẹ̀lé àwọn kan bíi kò níjà sọ méjì àbí mẹ́ta lọ irú wọn kì í ṣe irú ìwọ ọba ni ní máa gbọ́rú ọ̀rọ̀ tiẹ̀ ọba wa ni ṣé bó ti rí nu ẹ̀yin tó kù wọn ni àwọn náà sáré jẹ́rìí sí i pé òótọ́ lọ́sọ àwọn tí àkàkùn nù lù àwọn tálíkà àwọn jẹ̀mọ́ rẹ̀ kíni kíni ń kọ lẹ́tà sírù wọ ọba sí kìí ṣe irú ìjọ ìjọ rẹ̀ ọ̀kọ̀ bárù tìwọ ọlọ́lá báyìí mu ọba yìí wá ní nítorí fi béèrè ni pé ní gbogbo tán àwọn anábì ọlọ́run tóun ti mọ̀ láti gbà tóun ti mọ̀ tán gbogbo àwọn tí mọ̀ tẹ̀ láwọn anábì ọlọ́run bẹ́ẹ̀ ṣe júwe wọn yìí gan-an bẹ́ẹ̀ náà torí náà ọ̀rọ̀ wá di òdì mọ́ Abu Sufyan lọ́wọ́ ọlọ́run fẹ́ discourage ọba láti mọ pàtàkì ìsìláàmù ni eléyìí ló tún wá jẹ́ encouragement fọba pé òótọ́ ni arákùnrin yìí ń sọ torí pé àwọn ànábì ọlọ́run tẹ́ bá wọnú al-Qur'an al-Karim lóòótọ́ bọ́lá wọn bá ròyìn àwọn tí ń takò wọn ni wọn mọ ní waqala al àwọn èèyàn gidi nù lù àwọn ni wọn máa takò àwọn ànábì ọlọ́run ànábì Musa ni aleyhi salatu wa salam gbogbo àwọn anabi ọlọ́run ibrahim ni nuhu ni lutu ni gbogbo wọn pátá ọba yìí gbọgbẹ bóun náà jẹ mùsùlùmí ń jọ náà àmú nínú tàwọn anabi ọlọ́run tóun ti ń kà látìgbà tóun ti ń kà á irú àwọn tó tẹ júwe gan àwọn ní máa tẹ̀lé àwọn anabi ọlọ́run mo sọ ilé yìí láti jẹ́ pé ká má kà rẹ̀ gbogbo ẹni tí ẹ bá pè tọ́lọ̀ ń bá ní kọ́ máa dáhùn ọlọ́run fẹ́ ọ fẹ́ jẹ́ kí wọ́n sóríire ni ọlọ́run ó jẹ́ kí gbogbo wa náà kí àjọṣoríire láyé ń bí àti ní alìkèyàmà kó jẹ́ kí a lè dúró lórí súnà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntí máa tán èèyàn téèyàn fi máa tún wo bòmí lẹ́yìn tó ti jó ń ọlọ́run kọ́ máa jà ríro ẹ̀. البيع في الشريعة الإسلامية وشروطه àwọn elétò وفكي ohun táwọn fẹ́ insha allah òun ní ń pa pé ǹjẹ́ islam ní nǹkan kan tó sọ ń pa kátajà kára ọjà àbí islam ò ju pé bó o lè yàn kírun bó o lè yàn dà hajj ló súnmọ́ yìí bó lè yàn ṣe hajj sẹ́nu tí islam dúró lé lórí nìkan nìyẹn àbí ìsìláàmù bó ti ń ṣètò bá ṣe bá ọ̀run wa dáadáa ìsìláàmù sì tún ń ṣètò bá ṣe gbé ilé ayé yìí náà tá à ní rí bínú ọlọ́run láyé eléyìí ni wọ́n fẹ́ kí ó yé gbogbo èèyàn pé àṣé ẹ̀sìn tiwa dínà nílẹ̀ ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù tọ́lọ̀ ní káwọ̀ wà nú àwọn tó sorí ire tí wọ́n mọ ìsìláàmù lẹ́sìn ìsìláàmù ní ntọ́sọ̀ ń pa kọ́dà bọ́ ọba fẹ́ tajà bọ́ ọ bá fẹ́ rajà ó ní bí islam ṣe ní kó rìn yín bọ́wé pé bẹ́yàn bá fẹ́ kírun tí ò gbọ́dọ̀ kírun lọ́nà tó yàtọ̀ sí ìta nẹ́bù muhammad sallallahu alaihi wa sallam gbé kalẹ̀ bẹ́yàn bá lóun fẹ́ yọ zaka ọ̀nà tá nẹ́bì gbà yọ ọ̀nà tá nẹ́bì pa wá láṣẹ náà lọ gbọ́dọ̀ sí hajj náà bẹ́ẹ̀ àti gbogbo iṣẹ́ bákan náà ni ọ̀rọ̀ kátàkárà ṣẹ̀ríà islam tọ́lọ̀ ń fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run la ìlànà kalẹ̀ fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé eléyìí ni wọ́n ní ká bára wa sọ ní àárọ̀ tòní. àkọ́kọ́ ni pé kí là ń pè ní albẹ́yẹ̀rù lédè èdè lárúbáwá ń sọ yẹn yóò bá sì làwa tí a jókòó albẹ́yẹ̀rù mubadalatul mali bil mali ala ta'bid ohun tá à ń pè ní bẹ́yìrù abilédé òyìnbó sale sale contract mo fẹ́ tajà fún ọ ìwọ náà fẹ́ rajà lọ́dọ̀ mi ntí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé mubadalatul mali bil ala ta'bid òun ni pé nǹkan tí ẹnìkan pàtàkì ti ń jẹ́ owó lọ́dọ̀ tiẹ̀ kọ́ wa mọ̀ wo bó ṣe pàtàkì tó yìí kó wo bóun ṣe nídìí nǹkan tí ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ pàtàkì tó jówó lọ́dọ̀ tiẹ̀ náà kọ́ wa ní ìwọ gba ntẹ̀mí ní lọ́wọ́ yìí bá mú titọ́wọ́ rẹ̀ ntí ń jẹ́ àǹtajà arajà nìyẹn nínú sẹ̀ríà Islam bọ̀ sẹ̀ríà Islam wá fi ó fi kọ́ ìlú kan sí i pé ó gbọ́dọ̀ jẹ́ alàtàbídẹ́ kí ni túmọ̀ yẹn ni pé téèyàn bá ní mọ́tajà fún ọ ọ gbọ́dọ̀ jẹ́ pé ń tọ́ ta fún yìí ó di tiẹ̀ láéláé sẹ̀ríà islam ní òfin míì tọ́lọ́ ń pa pé ní mo fẹ́ fún ọ ní nǹkan yìí lò fúngbà díẹ̀ islam ń pè yẹn ní alìjára lápèjúwe nísìnyí ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ ta fún ọ ọ yàtọ̀ fún ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ fi mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ ṣẹ̀ríà ìsìláàmù ṣe yàtọ̀ láàrin méjèèjì ló jẹ́ kọ́ wá nù tá a bá ní ká define kí ni jẹ́ bẹ́ẹ̀ ìrònú ṣẹ̀ríà láàfífi kún pé alàtà bíi níta abala ta fún yàn ó di tiẹ̀ láéláé ìtumọ̀ pa tajà fún yàn nìyẹn bọ́ba ti lọ́ọ́ ta nǹkan fún yàn tó o sì ti gbàǹtọ́ tí ọ ní tóun náà lòun fi rajà ni ìtumẹ̀ àkọ́kọ́ òfin tí sẹ̀rí ìsìláàmù gbé kalẹ̀ ni pé ọjà yìí di ti ẹni tọ́ra alàtàbí láéláé tó bá wúlò kù tí ó fi ṣe lẹ́yìn tá a ti ṣàlàyé kí ni sẹ̀rí à ń pè ní àlùbẹ́yìn kátajà kára ọjà ohun tọ́kàn náà ni pé ǹjẹ́ kátajà kárajà yìí èèwọ̀ nínú ìsìláàmù ni àbẹ́tọ̀ nínú ìsìláàmù ni àbíbáwò òun là ń pè ní dalilul mashru'iyya torí pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ ṣe nǹkan kan àfi ká wádìí pé kí ló al-Qur'an al-Karim wí ń pa nǹkan yìí kí ni sunna anabuwa Muhammad sallallahu alaihi wa sallam kí ló sọ ń pa nǹkan yìí báyìí náà lórí ń pa kátàkárà náà tabawo nu al-Qur'an nínú suratul Baqarah ọgbẹ́ni ọba ní al-Qur'an mu káwọnú Suratul Baqara àyà ọgọ́rùn-ún méjì àti uh, seventy five márùnléní àádọ́rin two hundred and seventy five verse two hundred and seventy five al-Qur'an al-Karim ní Suratul Baqara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وأحل الله albay'a bẹ́ẹ̀ ò ta sọ fúnra wa lẹ́ẹ̀kan pé kátàkárà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá gbé òfin kalẹ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ní wa ahalla Allahu al-bay'a gbogbo tí ń jẹ́ kátàkárà o ọlọ́run lòun ṣe ní halali ahalla òun ṣe ní kíni òun ṣe ní ẹ̀tọ́ fún wa kéèyàn tajà kọ́rajà àsìkò sí burú bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ wá ṣe tó lè wá mú di èèwọ̀ òun náà wọ́n ní ká wá ṣàlàyé fúnra wa láàárọ̀ yìí but ká mọ̀ pé generally tá a bá ní ká sọ̀rọ̀ pé ká tajà ká rajà òfin rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù nípìlẹ̀ ni pé ẹ̀tọ́ ni kéèyàn tajà ẹ̀tọ́ ni kó o rí tó wù ọ lọ́dọ̀ ẹnìkan kọ́ ọ rà á lọ́wọ́ ẹ̀ ṣẹ̀ríà ìsìláàmù ọlọ́run ní ahalallahu albay'a ọlọ́run lẹ́tọ́ ni kì ṣe wọ̀ nítorí jẹ́ wọ̀ ọlọ́run sọ ń bí ayé ayé kan náà wa harrama riba ọlọ́run lòun ṣe kátàkárà ní ẹ̀tọ́ òun sì ṣe ká gbowó èlé rìbá òun ṣe ní kíni òun ṣe léèwọ̀ a lè máa wọ́ndà pé kí ló dé tí alukur'ani tọ́dá akọ méjèèjì inú àyà kan náà àlàyé rẹ̀ ń bẹ nínú àyà alukur'ani yìí náà àbáyà tó tẹ̀lé pé àwọn kan náà àwọn èèyàn ń kílèmù pé innamal bay'u mithlu riba àyà yìí kan náà ni àyà tó seventy five ta wí. qalu innamal bay'u mithlu riba wọ́n ní àwọn àfáà yẹn wàhálà wọn pọ̀ ẹ̀ka máa gbèlè kí ló yàtọ̀ nù èlé àti pé atajà mo kówó mi sí báńkì báńkì fowó mi ṣòwò wọ́n dẹ̀ pín mi náà nù èrè tí wọ́n jẹ́ ẹ wá ní èlé nìyẹn innamal bay'u mithlu riba irú ọ̀rọ̀ tẹ́rí táwọn kan sọ lónìí yẹn látàrí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti sọ pé innamal bay'u mithlu riba àwọn orí ẹni difference láàrin tó pè ní kátàkárà àtẹ̀yí tó pè ní èlé yìí nítawà mọ̀ ń bẹ̀ ni pé business is business wọ́n ṣe business náà ni lọ́lọ́run wá ń dá wọn lóhùn pé ahallallahu al-bay'a wa harrama ar-riba tọ́ba yìí pé ní ìdájọ́ ọ̀fẹ́ nu tara yín ọ̀tọ̀ bọ́tẹ́ bá fẹ́ mọ kí lòfin tọ́lọ́run àti sẹ̀ríà tànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní òun fi ààlà sáàrin méjèèjì wa ahallallahu al-bay'a kẹ́ẹ̀ta kẹ́ẹ̀ra ni wa harrama ar-riba kẹ́ẹ̀ gba owó kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé gbogbo à ń tajà ń rajà kí ni ń jẹ hádàfù kí ni objective wa tá a fi ń tajà tá fi ń rajà ebi yẹn fẹ́ ní àlékún owó náà ni èyí tá à ń pè ní kíni èrè ẹni wọn bá tajà nísìnyí ntọ́fẹ́ náà ni pé kò ní wù kó ṣe pé iye tó ń rajà náà ni òun tà yóò fẹ́ kó pé òun rí èrè kan bẹ̀ ni bọ̀tún tí sẹ́rí islam pé àkíyèsí wa sí tó ń dààmú ayé lónìí òun ni pé owó bó ṣe wà a máa fi owó ṣe òwò ni ká máa ta owó ká máa ra owó èèwọ̀ ni o lè lo owó as means bíi wàsílà bí nǹkan téèyàn máa fi rajà tí máa fi tajà bọ̀túnjọ́ tó bá ti di pé owó yìí gan-an láàmà tà láàmà rà ẹ̀ ti ń jẹ́ rìbá nìyẹn because tí ó lè tó ni pé ẹni tí ọlọ́wọ́n máa ta owó yọ máa ra owó yìí oògùn àwọn kan ló wọ́n kàn máa gbà ẹnìkan ní ọlọ ṣiṣẹ́ gbogbo ṣẹ́ gbogbo wàhálà tí ẹ̀tọ́ bá ṣe sẹ́nu kó iye owó báyìí fún ọ níjọ́ tó bá ṣe dá padà iye báyìí ni ọ dá padà fún mi bẹ́ẹ̀ ara ọ̀nà tí títà ríra fi yàtọ̀ fún rìbá nìyẹn ọlọ́run ní ẹ̀tọ́ ni kẹ́ ẹ fowó ṣòwò kẹ́ ẹ fẹ́ra ńtọ́ bá wù yín kẹ́ ẹ ta ńtọ́ bá wù yín lówó but ẹ má kó ṣe pé owó yìí náà lẹ́ẹ̀ma wá tà lẹ́ẹ̀ma rà torí túmọ̀ ẹ̀ ni pé oògùn olóògùn òun lẹ́yìn fẹ́ máa jẹ. ọ̀nà kejì wa halallahu al-bay'a wa harrama ar-riba anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni alfaraju bidọ̀mẹ́n alfaraju bidọ̀mẹ́n anabi ní sallallahu alayhi wa sallam ẹni ó bá ti rẹ́dí pé bí uh, one naira tó bá di two naira ní èrè èmi ní ní one naira yẹn anabi ní alaadala justice lọ́dọ̀ Ọlọ́run tẹ̀yìn ọmọ èèyàn tẹ gbọ́dọ̀ jẹ́ kí làákà yìí ó ìṣedéédé ni pé ọ gbọ́dọ̀ prepare ara rẹ̀ pé ńjọ́ tí wà náírà yìí bá di fifty kọ́bọ̀ náà òun náà lówó forí fa ntí ń jẹ́ sẹ̀ríà ìsìlámù ni alifaraju bẹ́ẹ̀ dọ̀mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ dóńdó pé èrè nìkan làwọn máa gbà ńjọ́ tí eh, lọ́ọ̀sì ìdàkejì rẹ̀ bá dé kọ̀ọ̀kà wa o ntí ń jẹ́ rìbá nìyẹn example tá a mú wálẹ̀ kan ẹlòmíì ọmọ claim yóò ní báńkì fowó òun ṣòwò ni tó bí wọ́n bá sì gèrè tó kí ló burú mbẹ̀ kí wọ́n fún náà lóore fine ìṣẹ̀rí ìsìláàmù lòun ṣe é ní kíni lẹ́tọ̀ọ́ fún ọ kọ́dà bó bá ké báńkì náà lọ fẹ́ bá ṣòwò kò léwọ̀ àmọ́ náà wo àlùbẹ́yìn ò gbọ́dọ̀ yàtọ̀ sí rìbá ẹjọ́ tó kówó rẹ fún bank àbí any other organization àbí individual àbí èèyàn tó bá kówó rẹ fún agreement ti ń bẹ láàrin yín ni pé mo fẹ́ ṣòwò ni àbí mo yá ọ lówó because ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì tó o bá kówó rẹ fún yàn ní ṣe pé fifty thousand ní hundred thousand ní máa lọ fi ṣòwò ó wá padà dé lẹ́yìn ọdún kan fifty thousand yìí di seventy thousand ìwọ nìkan lọ da twenty thousand yìí sáko àbó fóun náà mẹ ìbéèrè ni túláàsì ẹ̀yìn méjèèjì náà ni ẹni ọ̀dọ̀ ṣiṣẹ́ àti wọ́n tí okòwò fún ti fi ń ṣiṣẹ́ ṣẹ̀rí ẹ̀sìlámù ń pè yẹn ní mọ̀lọ́rábà lápèjúwe but ká put in another way bọ́ báyìí pé ó jèrè twenty thousand lọ́dún yìí ọwọ́ àdọ́dún kẹta sígbà yẹn ó jèrè twenty thirty thousand lọ́dún kejì ó forty thousand lọ́dún kẹta ọwọ́ àdọ́dún kẹrin ọlọ bí ti lọ wọn bá ní nǹkan kan ṣẹlẹ̀ wọn dá wọn lọ́nà ní ọlọ́mọdé aráburú ọjà wọmi ní nǹkankan ní gbogbo owó tó kó lọ hundred thousand yìí ó ní twenty thousand péré tó kù ní. ṣé ọ sọ pé lọ́ba àwọn eighty thousand yóò kù wá ní àbíwọ̀n náà ọ fara gbà ètí ń jẹ́ justice nìyẹn ní òṣèré Islam alikọ̀rọ̀jú bẹ́tọ̀mẹ́n ẹni tí ń bá ti ń rí èrè níjọ́ tí ìdàkejì bá dé èyí tí òfin ní síyàn jẹ́ ń bẹ̀ ni pé bó o ti ń gba ìrètí inú rẹ̀ ń dùn tó ń dá sápò yẹn ńjọ́ tí dàkejì bá dé sẹ̀rẹ́ ìsìláàmù ní túláàsì ọgbọ́dọ̀ farama bọ̀jẹ́jà abira wa ẹni tó kówó rẹ̀ lọ sí báǹkì tó ní báǹkì ń fowó òun ṣòwò tó wá padà dé lẹ́yìn oṣù kan àbẹ́yìn ọdún kan lọ́ padà dé wọ́n á ní sórí bó ti dẹ́pọ́sìtì owó rẹ̀ tán gẹ́lẹ́ ní níjọ́ tó kówó rẹ̀ wá yẹn bóyá wọn náà gbọ́ tí pàtró àwọn ọlọ́pàá ti fèrè ńjọ́ ń fọn fèrè ńjọ́ yẹn bẹ́ẹ̀ ni náà sẹ́ni ní báńkì gbogbo yẹn ló jóná torí náà owó àti owó rẹ̀ ti jóná ẹ̀dá kò kí ni ó wì í kò sí ìtọ́kàn ni ẹ́ àbí bó ti lọ tán ni àwọn kan wá digunjalè ní ọkọ̀ gbowó ní báńkì ta ni ó kówó sí báńkì tí báńkì ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ọmọdé ọgbà that shows pé kìí ṣe pé ń ṣòwò èlé lọ fẹ́ gbà because tó bá ń ṣòwò ní sẹ̀ríà Islam ní alfaraju bẹ́ẹ̀ dọ̀mọ́ni njọ́ tí èrè bá wá ọ̀ farama njọ́ tí ìdàkejì bá wá ntí ń jẹ́ èrè nìyẹn and tọ́ba yìí pé gbogbo èèyàn lọ dá lójú pé béèyàn bá ti fi twenty thousand ṣòwò yóò di thirty thousand ẹ̀dàkùn sẹ́nìkan ó ṣiṣẹ́ mi ìmọ̀láyé àbówò gbogbo wọn mọ̀ ṣe bọ̀tí tí ń jẹ́ òwò náà ni pé èèyàn take risk ó lè di thirty thousand ó sì lè padà di ten thousand ọmọ tọ́jú owó mẹ́gàn gbogbo ẹni tí ń ṣòwò láyé àlùbẹ́yìn tọ́lọ̀ lóhun ṣe lẹ́tọ̀ọ́ nìyẹn wọ́n ń tèkì risk ni ah, ẹni tó kówó jọ tó ṣe kíní tọ́lọ bá tọ́lọ àwo tọ́ba ikọ́ ṣùọ̀ pé ní owó yóò di iye báyìí ni instead tó fi twenty thousand bẹ̀rẹ̀ owó hundred thousand yóò kó sí tọ́lọ́ mọ̀ pé yóò kú lé but àìdájú yẹn náà ní jẹ́ bẹ́yìn ní ti ń dówó náà nìyẹn in a situation téèyàn bá ti wá dúró lérú pé owó yìí ọgbọ́dọ̀ léye báyìí ń bà báyìí èyí wòye sọwọ mọ wàhálà rọmọ ìbá ó ti dòrò ìbá nìyẹn wọn làwọn kan gbé bísínẹsì kan wá nàìjíríà ń gbà kan àmọ́ alihamudulilayi Ọlọ́run ti láti rí ọ tú bọ́tú bá àwọn àfáà náà tọ́gbọ́ sẹ̀rí ìsìláàmù yìí ń kìlọ̀ fún wọn gbà yẹn pé n tẹ́ ń ṣe yọ fara mọ́ pé wọ́n ní àwọn kan láwọn ń ṣe business tó bá mú iye báyìí wá àti garanti pé lẹ́yìn oṣù méjì iye báyìí láàpò wọn business tá à ń ṣe kọ̀ọ̀kan i short again kò sí ìtọ́kàn wọn àmọ́ kó fifty thousand wá ọba dẹ́yìn oṣù mẹ́fà wá gba eighty thousand àbí jù bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ káwa náà jọjẹ láàrin ara wa pẹ̀lú píríncípù ṣẹ̀ríà pé alifaraaju bẹ̀ tọ́mọ̀ owó lélẹ́yìn wọn àbẹ̀lẹ̀ owó ìlẹ́ni gbogbo èrè tó bá ti di pé wọ́n guarantee profit ṣẹ̀ríà Islam ọ̀parama torí pé ti ń jẹ́ bẹ́yìn òkò sí ti ń jẹ́ pé wọ́n guarantee profit ń bi kátàkárà risk ní ń jẹ́ owó a lè fi bá ṣe báyìí kórìí báyìí a sì lè ro oúnjẹ míì kọ́mọ́ rí bẹ́ẹ̀ but pé kó yẹ owó báyìí wá tó bá sì di ẹgbà báyìí àti guarantee pé báyìí láwàá kó fún ọ gbogbo tí wọ́n bá fún gbà yẹn rìbá lọ gbà owó èlé nìyẹn so àwọn aya Al-Qur'an Al-Karim ni àtúndébẹ̀ pé kí ni ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé àṣekẹ́yìn ọ̀tajà kọ́rajà kò burú nínú sẹ̀ríà Islam èyí tí sẹ̀ríà Islam lóun ọ̀fẹ́ òun lọ́lọ́run ti ṣàlàyé fún wa yẹn tába tún wọnú sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ̀rọ̀ ń pa kátàkárà wọ́n wá bi anabuwa muhammad sallallahu alayhi wa sallam pípé máa atuyabul kasbi máa atuyabul kasbi kí ló dáa kéèyàn jẹsẹ ní ààrẹ kó fún ìyàwó rẹ jẹ kó fún àwọn ọmọ ẹ jẹ ní ntọ́ dáa jù tọ́ mọ́jú kéèyàn jẹ sínú ààrẹ àbísẹ́ gbogbo ẹ̀mí àwọn tí ń bọ́ tí ń bẹ lábẹ́ anabi sallallahu alayhi wa sallam ní amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur anabi ni tó dájú téèyàn jẹ sọ́kàn rẹ̀ tó dájú kó fún àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn tó dìpẹ́ndì yọ lórí kó fún wọn jẹ anabi lè tó dájú ní iṣẹ́ tó mi èèyàn fọwọ́ rẹ̀ sí iṣẹ́ ọwọ́ kan lọ màá ṣe ni mẹkáníìkì ló ń ṣe ni kápẹ́ntà ni ọ́ ní bíríkìlẹ̀yà ni ọ́ ní gbogbo tó lè kọ́ ọmọ ṣe ànábì ní amalu rajuli bìyẹ̀dì ìsí ọwọ́ oògùn ara rẹ̀ ànábì ní kò sí ń tọ́ da tó bẹ́ẹ̀ kí ọmọ jẹ. wa kullu bay'in mabrur àti gbogbo kátàkárà tọ́ba dà ìyẹn ni kékeré ṣe dandan pé gbogbo wa ní kálọ̀ ọkọ sí ọwọ́ làǹdẹ́bì nìyẹn ẹni wọn bá ṣe pé bíi tí skili tiẹ̀ wà ní pé ọmọ bẹ́yẹn ṣe lè lọ́ọ́ rajà ní kánò kọ́ wá tà ní lóṣogbo ọmọ pé bí ọjà kan bá fẹ́ kùtà lóṣogbo ọmọ ìlú tó ń kó lọ tí ó tún dowó skili ni mahara ni ọlọ́ọ̀ni máa gún yàn ẹlòmíì sì máa kọ́ gbogbo àwọn tẹ́rí tí wọ́n lọ study marketing ní school tí wọ́n ń kọ́ náà nù ẹni ọba ìpínlẹ̀ yìí lòun kọ́ kátàkárà yìí àti gbogbo kátàkárà tó bá dà ànábì ní sallallahu alaihi wasallam nínú tó dà tọmọ ẹdẹ yẹn máa jẹ sí ẹ̀mí ara rẹ̀ yìí àti pé eléyìí náà fi ń yé wa pé àṣekátajà kárajà nínú sẹ̀ríà ìsìláàmù ẹ̀tọ́ ni kìí ṣe é wọ̀ bẹ́yìn ọba ti fi nǹkan tó lọ́n ló ṣe lé wọ̀ tí ò fi kún. nínú àwọn ẹ̀rí tó fi ń yé wa pé al-bay'u halal pé ká tajà ká rajà halali nínú sẹ̀ríà islam òun ni amalu nabi yi sallallahu alayhi wa sallam anabi fúnra ẹ̀ gan sówò sallallahu alayhi wa sallam wa aqarra ashabahu ala al anabi sì rí àwọn ìjọ àwọn sọ̀hábẹ̀ abubakar ni umaru ni abdulrahman bin awf bin affan àwọn àgbà oníṣòwò nínú àwọn sọ̀hábẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi òwú fún wọn pé èsè tẹ̀ ń tajà tẹ̀ ń rajà torí tí ọba da anabi òní dákẹ́ lórí tí ọ̀dà gbogbo tí wọ́n bá ṣe lójú anabi wa muhammad sallallahu alayhi wa sallam tá anabi sì yí tá anabi dákẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ọba islam mu nìyẹn eléyìí náà ń tọ́ka pé àṣẹ kátajà kárajà nínú sẹ̀ríà islam o kò sí ti ọkùnrin bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí ká wá sọ̀rọ̀ nípa oríṣiríṣi ọ̀nà ni ká wá tajà kárajà pín sí nínú sẹ̀ríà islam tá a bá ní kí a máa sọ ọ́ because nígbà tí wọ́n ní ká sọ̀rọ̀ ń pa ahkamul bay'i wa shurutuhu eléyìí ìtẹ̀yìn bí wọ́n bá wà ní university tó fẹ́ lè fojú bíi semester kan kọ́ as a course òun wọn ni a sọ láàrin wákàtí kan àbí wákàtí méjì àmọ́ a wà sọ ìwọ̀nba díẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe ara ọ̀nà tá a lè fi pín bóò ní sẹ̀ríà islam owó òwò ṣíṣe sí oríṣi ọ̀nà tó pín sí sẹ̀ríà islam ara ojú ọ̀nà tí ó wò pín sí àlùbẹ́yìn ń bẹ̀ ni pé bẹ́yìn olùmùsáwàmà bẹ́yìn olùmùsáwàmà kí là ń pè ní mùsáwàmà ni pé gbóǹkálukú bá ṣe gbọ́n sí léyìí tí ò ní parọ́ bó ṣe mọjà polósí léyìí tí ò ní ṣe kí ni tí ò ní tán yàn a ẹ rí i pé ńgbà míì ẹ jọ lọ rajà ń bì kan náà iye kan náà lẹ́ra bọ̀tí ńgbà tẹ́ ẹ bá máa ta eléyìí ọ̀tá tiẹ̀ ní two naira eléyìí ọ̀tá tiẹ̀ ní two naira fifty kọ̀bọ̀ eléyìí ọ̀tá tiẹ̀ ní three naira tí gbogbo wọn ọba ti jàǹbá yẹn ń bẹ́ẹ̀ ọ̀nà tí yẹn fi lè jàǹbá ni pé kọ́ máa parọ́ pé ọjà tó ra two naira pé three naira mọ́ra kọ́dà yìí ti mọ́ra náà ní sá máa mú lọ mọ́ yọ̀ọ̀dá rẹ̀ fún èèwọ̀ lélẹ́yìn bọ̀ tí ń pa péyàn ma advertisement ṣe lápẹ̀júwe ọmọdà polo ẹnu rẹ̀ dùn ní ètí ò ní nírọ́nú níta ń pè ní musawa mọ̀nìyàn ẹni ó fẹ́ rajà náà bóòlù náà ṣe mọjà yọwó sí ṣẹ̀rí àsìlámù gbà láyé òun là ń pè ní musawa mọ̀ ìjọba jẹ́ mùfá àlà nínú lárúbáwá ni pé ntẹ́ èèyàn méjì ń jọ ń ṣe òun ni Yorùbá ń pè ní wọ́n ń dúnàdúrà pé a iye báyìí lọ́ta ẹbí mi díẹ̀ pé a ọjà yìí o ti wọ́n jù báwọn lọ sẹ̀rí ìsìlámù ní òun yọ̀ǹda àlùmọ̀sáwámà arọ ọ̀nà téèyàn máa fi ṣòwò ní sẹ̀rí ìsìlámù ni tí ọba ti ní ẹ̀tàn jẹ àbírọ́ àbí tí ò sí nú ọjà kápé ńbẹ́ńbẹ́ ọgbọ̀n yìí ló lè sọ ọ́ déwọ̀ tí ọba ti sí ìhun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlùmọ̀sáwámà lára ti sẹ̀rí ìsìlámù faramẹ́ yìí. ẹ̀ẹ́kejì nínú tí sẹ̀ríà ìsìláàmù tó fara mọ́ bay'ul musayada à ń pè ọjà kan ní al-musayada al-musayada ni pé bẹ́yàn bá fẹ́ taru ansẹ̀t yìí kò ní sọ yìí tó ń fẹ́ tà nípìnlẹ̀ bọ̀tí yóò ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà á ta ló lè èló lẹ́yìn fẹ́ kólé lápèjúwe àfọwọ́ àdìde pé ah, ansẹ̀t yìí kò gbọ́dọ̀ ju one thousand naira lọ bọ́ba tẹ lọ́rùn yóò ní wọn mú wa tí ọba tẹ lọ́rùn alimusayada yóò ní a ojú bẹ́ẹ̀ lọ bọ́tù wọn ò ní sọ yìí tó ń fẹ́ ta àfa tó jókòó tí wọn ní a ànsẹ̀ tí gbọdọ̀ ju ẹtẹ́ni ìpè lọ lóòótọ́ ọ̀dà èmi rà ní ten thousand naira bọ́ba tẹ lọ́rùn yóò ní oko ó ti ṣe déédéé tó ní ìmáìlì láti tà á bí ọba tẹ lọ́rùn yóò ní kò tí ì yọwọ́ ẹ̀ dáadáa kọ́dà wọ́n lè wá gbé dé hundred thousand bẹ́ẹ̀ kò burú nù sẹ̀ríà islam torí pé ẹlòmíì ń bẹ tó ṣe pé ní bóyá ránṣẹ́ kì í gan ní ti ń wá kí tí ò sí lọ́jà mọ́ kọ́dà bí wọ́n bá pè ní tọ́mọ̀ pé kọ̀ wọ́ọ̀tì ju sixty thousand lọ already láti san extra twenty thousand kọ́ra ní eighty thousand àwọn ọjà míì máa wà bẹ́ẹ̀ kìí ṣe kóun ló tú láàsì yàrá eléyìí là ń pè ní kíni bẹ́yìí almusaayada kò burú nù sẹ̀ríà islam ẹ̀kẹta bẹ́yìn olùmọ̀rọ́bàhà nínú ọ̀nà tí sẹ̀ríà islam tá a lè fi tajà tá a lè fi rajà òun là ń pè ní kíni bẹ́yìn olùmọ̀rọ́bàhà ìtumọ̀ bẹ́yìn olùmọ̀rọ́bàhà ni pé ẹni ó ní ọjà yóò jẹ́wọ́ fẹ́ni tó fẹ́ tà fún orí kíní yìí iye báyìí mọ́ra ten thousand naira ni ọba wọlé sọ́dọ̀ mi àmọ́ èmi náà fẹ́ bèrè àjẹjù bọ́ ọ lè fi one thousand péré kún àbí bọ́ ọ lè fi five hundred naira kún wọn tà fún ọ tí wọ́n tí wò bá wọ̀ bẹ́ẹ̀ kò burú ní sẹ̀ríà ìsìlámù but èèyàn gbọ́dọ̀ parọ́ ọba ìpè bẹ́ẹ̀ ònà ọba àlọ́fẹ́ ta ọjà tó rà ní nine hundred naira ọ̀ gbọ́dọ̀ pé one thousand lọ́ra. kò tún wá lò fi two hundred kún un. ní ọba fẹ́ tajà mọ̀rọ́ tajà fún ọ mọ̀ nígbà rìsíìtì mi iye tèmi náà rà ní àmọ́ bẹ́ẹ̀ bá fi iye báyìí kún ọ̀tẹ̀mí lọ́rùn. kò burú nínú sẹ̀ríà ìsìlámù tí insha Allah táyé bá gbà wá ibùn mọ̀rọ́ bá tá a bá ní ká wo kíní ń jẹ́ fi ṣe ọ̀rọ̀ báńkì nínú islam n tá pè ní islamic banking arọ ọ̀nà tí wọ́n lò ní murabaha yìí tí ó sì ní ní rìbá bí wọ́n bá rìn lọ́nà islam so ó mélòó ó mẹ́ta nínú ọ̀nà tí èèyàn lè gbà tajà tó lè gbà rajà nínú àwọn ọ̀nà tá a lè gbà tajà ká bẹ́yìí àtàwùlíyà bẹ́yìí àtàwùlíyà ni pé kíní yìí o ten thousand naira mọ́ra bọ̀tí ìlé dúró di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yọwọ́ àbí mo fẹ́ mo fẹ́ fowó ṣe nǹkan mi ẹni ọba. rajà iye náà ló lọ́tà afẹ́ntọ́ fẹ́ rà bọ́bá tẹ̀yàn lọ́rùn àtẹ̀ntọ́ tajà àtẹ̀ntọ́ rajà sẹ̀rí ìsìláàmù ọ̀kọ́ ó di mẹ́rin kọ́dà inú ọ̀nà téèyàn lè fi dáta tó lè fi rajà nù sẹ̀ríà à ń gbẹ́gẹ́ nìkẹ́ ní bẹ́yì olùwàbíyà bẹ́yì alùwàbíyà bẹ́bọ̀ òun ni pé ten thousand naira ni ọ̀rọ̀ akínní lóòótọ́ but kò sí lásìkò ìgbà táwọn èèyàn níbi ẹ̀ lápẹjúwe níṣẹ́ èèyàn ló ń fẹ́ ta fíríjì nínú òtútù ó fẹ́ ta kíni ó fẹ́ ta fíríjì nínú òtútù àbó fẹ́ ta ac nínú òtútù ẹ́ sẹ́rí pé kọ́dà yóò fẹ́ bẹ́yàn pé ẹ sára òun níbi owó nísìnyí kọ́dà bọ́ bá wá rẹ́ di pé ten thousand mọ́ra bọ̀ kọ́dà tẹ́ bá lè san nine thousand ẹ̀ máa mú lọ eléyìí la ń pè ní kele bẹ́yìí aliwabiya bàbá tí àwọn méjèèjì lọ́rùn òwúrò ní sẹ̀ríà islam ọdí mélòó ọdí márùn ọ̀nà kẹfà téèyàn fi lè tajà tó lè fi rajà sẹ̀ríà islam máa ń fẹ́ láti kéta fún gbogbo àwùjọ àtẹniọgbọ́n àtẹniọgọ́ nítorí ẹ̀ la fi ń pe kíní kan ní bẹ́yìí olùdíṣtẹ̀rsáàlì bẹ́yìí olùdíṣtẹ̀rsáàlì ìtumọ̀ ni pé bẹ́ẹ̀ bá wá rajà lọ́wọ́ rẹ̀ ó wúlò fáwọn pé pé ẹnu rẹ̀ ò dùn ọmọjà polo àmọ́ ó ní iye tí wọ́n bá ń ta kínní lọ́jà iye náà lèmi náà mọ̀ ta ìsọ̀rọ̀sálù lọ kọ̀bá jẹ́ náà one naira wọ́n ń jẹ́ ọ̀tẹ̀wọ̀n náà lọ́wọ́ kọ̀bá jẹ́ two naira wọ́n ń jẹ́ séye tí ọ̀rà níbi tó ti lọ́ọ́ rà á lánàá nù ẹni tó sì fẹ́ ra ọjà báyìí náà gbọ́dọ̀ parọ́ torí pẹ́ lómi ìkọ́ bá fẹ́ rajà ọmọ péye tó ń ra iye ń kọ́ o àmọ́kẹ́ni yọ bá di lówó ìdá a tí mo rà á lánàá ní nine hundred naira lẹ́yìn wá ní one thousand lẹ́yìn tà níbolójà níbẹ̀ ń bẹ mo ti rà á lánàá èèyàn náà bọ̀tẹ́yìn bá sòótọ́ ọba olùsọ̀rọ̀sáàlì pé iye tí wọ́n ń ta ọjà yìí lọ́jà ìwọ náà rà bẹ́ẹ̀ kò burú. ọ̀nà kí ẹ̀jọ kọ́yà àbí ẹ̀kẹjẹ òun là ń pè ní bẹ́ẹ̀wò lẹ́sítẹ̀ìmán bẹ́ẹ̀rù àlẹ́sítẹ̀ìmán ni pé ẹni tí kò mójú ọjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rù òwò ni ó wá gbé kọ́ àmánà ẹni tó fẹ́ rajà lọ́rùn pé ìwọ náà wò ó tó ìlú lápẹjú ìnísìn òun kọ́ lọ rajà yìí mi tó ti rà á bọ́yẹ́ nìkan ló gun ọwọ́ afẹ́ tà kò sì mọ èlò ní ọwọ́ fìgàn ó lè ṣe ṣe ìmánu pé àmánà mo gbé kọ ọlọ́run wọ́n tó fẹ́ rajà yìí kí ní ìtó èlò tuntun rẹ̀ lónìí èyí tí mo ti lò àlòkù yóò tó èlò èyí tó bá tóun náà ní ọ̀rà mọ̀lọ́dà bẹ́ẹ̀ fún bí yẹn bá ra ọjà báyìí tó ta ọjà báyìí nínú sẹ̀ríà ìsìláàmù tí ó bá ti sẹ́tàn jẹ tí ò sí rọ́ńbẹ́ kò ṣe kíni nínú sẹ̀ríà ìsìláàmù so àwọn wọ̀nyí ni àwọn ọ̀nà ní kúkúrú téèyàn lè gbà tajà tó lè gbà ra ọjà nínú sẹ̀ríà ìsìláàmù lẹ́yìn eléyìí ohun tí ó tún yẹ sọ̀rọ̀ lórí ni pé ah, sẹ̀ríà ìsìláàmù wá láwọn òfin tó gbé kalẹ̀ yìí generally pé gbogbo téèyàn bá fẹ́ máa ṣe lówó àwọn nǹkan báyìí mo ti mẹ́nu bà díẹ̀ díẹ̀ mẹ́rin repeat ẹ̀ pé tí o gbọ́dọ̀ parọ́ o gbọ́dọ̀ sẹ́tàn mẹ́ gbogbo eléyìí àwọn principles tí sẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ yìí àkọ́kọ́ principle tí sẹ̀ríà ìsìlámù tá mẹ́nu bà tó gbé kalẹ̀ ń pa bíyàn bá fẹ́ tajà bó bá fẹ́ rajà òun ni pé sẹ̀ríà ìsìlámù ní al-aslu fil mu'amalat al-ibaha gbogbo àmọ́ ẹjọ́ tajà àmọ́ láàrin ara ẹni ara ìrọ̀rùn tí sẹ̀rí ìsìláàmù ṣe fún wa ni pé sẹ̀rí ìsìláàmù ní gbogbo ẹ̀ ẹ máa ṣe àfẹ́yí ń bá ní ẹ máa ṣe gbogbo ẹ̀ ẹ máa ṣe kí ni gbogbo ẹ̀ lẹ́lẹ̀ ṣe àfẹ́yí tó bá fẹ́ kẹ́ ṣe ń bẹ̀ òun wàá sọ fún yín pé ẹ máa ṣe lè which means ọ̀nà tí sẹ̀rí ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká fi tajà ká fi rajà ọ̀pọ̀ ju tí ó ṣe lé ìwọ̀ lọ fún wa ara ẹ̀rọ tí sẹ̀rí islam ṣe fún wa nìyẹn ọ̀nà ní al-asùfin mu'amalat al-ibaha ọlọ́lọ́run fi sọ́lọ́ al-Qur'an nínú suratul An'am pé wa qad fassala lakum ní òwò ní títà ní rírà ọlọ́run ti sọ ọ́ èyí tó bá ti yẹ lẹ́yìn èyí tọ́lọ ní ẹgbẹ́ débẹ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ́ bá lè wù kẹ́ ẹ fẹ́ máa tajà kẹ́ ẹ máa rajà láàrin ara yín ọlọ́run ló ń ṣe lẹ́kọ̀ọ́ ìyẹn ni pé yàtọ̀ fọ́nà méjèèjì tá a kà yìí bóyá àwọn míì tún gbọ́ngbọ́n kan pé a lè tajà lọ́nà ibi báyìí tí ọba ti sínú nǹkan kan tí sẹ̀rí islam lóun ọ̀fẹ́ ọlọ́run lóun òun yọ̀ǹda rẹ̀ ká máa ṣòwò lọ́nà bẹ́ẹ̀ eléyìí túmọ̀ pé ní àṣetà bá pọ̀ sí wẹ́wẹ́ ọ̀nà tí sẹ̀rí ẹ̀sìláàmù ààyè tó gbà wá ń bi kátajà kárajà ọ̀pọ̀ jantirẹrẹ ju ẹnu àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tó ní amẹ́dẹ́bẹ̀ lọ. ó ṣe wá jẹ́ pé ńlá káyè yàn ẹnu nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ̀ ní ẹ mẹ́sẹ̀ yìí òní ọmọ wa wúyàn ṣètọ́ nìyí jẹ́bẹ̀. ẹ wo ńgbà tọ́lọ̀ ń sọ̀tàn bàbá ńlá wa ádámù alayhi salatu wassalam ọlọ́run ní adáadáma sínú àlìjánná ọlọ́run wá ní gbogbo tí ń bẹ nú àlìjánná kéèyàn pé gbogbo tí ń bẹ nú ìlú yìí gbogbo ẹ̀ ni mo fún ọ máa lò ó àmọ́ yàrá kan yìí ọ̀gbọ́dọ̀ délẹ̀ lápòjúwe àbí yẹn wá ní gbogbo ẹ̀ yàrá kan yìí lẹ̀ kéèyàn ọmọ wa rò pé yàrá kan gan-an gan-an ló pé kọjá bọ́rọ̀ ṣe rí gan nìyẹn agbóró tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa yìí ká ṣe pẹ́nu kínkìnkì tọ́lọ̀ ní amẹ́dẹ́bẹ̀ yẹn lọ́mọ èèyàn wà ní ibẹ̀ gan nìjẹ́ wa ṣètọ́ nìyí máa gbèrú ní òsìyàn lẹ́nu gẹ́gẹ́ bó ṣe ṣe fún bàbá ńlá wa Adam alayhi salatu wa salam ọlọ́run ní gbogbo èso tí ń bẹnu àlùjànnà ní kádàmù ọmọ ẹ̀jẹ̀ àfi gí ẹyọ kan gbére ṣètọ́ ni wá ní gí ẹyọ kan yìí gan ló dojú òun gẹ́ làǹfààní rẹ̀ pọ̀jù ẹyọ kan tọ́lọ̀ ní ọmọ ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí hikma tọ́lọ̀ ń fẹ́ lò ń bẹ́ adama náà gbọ́ sí àti hawa àwọn náà gbọ́ sí ṣe kọ́ mi lẹ́nu lójú gbogbo wọ́n wà níbi tá a wà lónìí gẹ́gẹ́ bí hikma ọlọ́run ibẹ̀ ká fẹ́ sọ̀rọ̀ lónìí pọ̀jù níta mú débẹ̀ ni pé kò gbọ́dọ̀ wá jẹ́ pé ẹnu àwọn nǹkan díẹ̀ díẹ̀ tíṣẹ̀rí ẹ̀sán àmúkọ̀ fún wa yẹn ọwọ́ àṣẹ nílé mọ̀ pé ibẹ̀ ní ṣètọ́ ni wọ́n máa wá taari àwọn èèyàn lọ pé eléyìí gan lọ́dà àìmọye ọ̀nà tọ́lọ̀ ní abisòwò yìí tọ́jẹ́ àláàlí wọn ò ní rí dáadáa ńbẹ̀ lójú tiwọn kí ni ò fura ṣètọ́ ni ni máa ń kọ́ ọ̀nà ní orúkọ báyìí àkọ́kọ́ píríncípù nìyẹn pé al-aslu fil ẹ̀kejì ni pé madarul mu'amalat fil islam ala tahqiq al gbogbo kátajà kárajà kábàárà ẹni ṣe àṣepọ̀ ní ti èèyàn sí èèyàn tí sẹ̀rí ẹ̀sìláàmù ní a máa ṣe gbogbo ìsẹ̀rí ẹ̀sìláàmù gbé lórí pé n tí ó máa fa dáadáa fún gbogbo wa ni and that is why tí sẹ̀rí ẹ̀sìláàmù bá ti rí i pé àjọṣepọ̀ kan àbí títà ríra kan yóò máa kó báwọn kan àbí àwọn kan máa sanra at the expense of àwọn kan ṣẹ̀rí àsìlámù olè gbọ́dọ̀ níbẹ̀ àmì ìtọ́ba yìí pé yóò gbè fẹ́ ni ó rajà yóò gbè fún ẹ̀ńtọ́ tajà ṣẹ̀rí àsìlámù ọyọ̀ ń jẹ bọ́tẹ́ bá ti ṣẹ̀rí àsìlámù ní ẹ má ṣe rówó kan ẹ mọ̀ pé mọ́sílá àwòsí bẹ̀ nínú kó ṣe pé ọ̀nà kẹ́nìkan máa sanra kẹ́nìkan máa gbẹ irú rìbá owó èlé bí ẹ báyìí pé èèyàn dààmú ẹnìkan ìwọ ẹnìkan kó jó ń gbèsè kéèyàn tún wá jẹ ń gbèsè kó ẹ pé ní ó tún wá kàn kún ara ti ń gbówó èlé nìyẹn gbogbo ibi tí sẹ̀rí ẹ̀sìláàmù bá ti rí i pé ìpalára ọ wà ń bẹ̀ fún apá kan àbápá kejì ẹ̀ ń tọ́jà tajà abẹ náà rajà sẹ̀rí ẹ̀sìláàmù ní faramọ́ eléyìí ni al-imam ibn al-qayyim al-jawzi nínú àwọn àgbà fáwọn oníṣẹ̀rí ẹ̀sìláàmù. لفني الشريعة عدل كلها ورحمة كلها ومصلحة كلها وحكمة كلها وكل حكم خرج من من العدل من العدل إلى الجور ومن المصلحة إلى المفسدة ومن الحكمة إلى إلى العبث fàhúwà lẹ́yìnsà mẹ́nà ṣẹ̀ríà fàhúwà lẹ́yìnsà mẹ́nà ṣẹ̀ríà ibn al-qayyim al-jawzi nu tírà rẹ̀ tá n pè ní i'lamul muwaqqi'in ar-rabbil alamin ẹwọ́ kọ́ tí ibn al-qayyim pè tírà yìí ká ṣe ìsìtì fúnra wa bẹ̀ díẹ̀ ó ní i'lamul muwaqqi'in ar-rabbil alamin ṣé máa tá n pè ní muwaqqi'in àwọn tá a bá kéwù túmọ̀ ní pé èèyàn sign wọn bá ní tawqi signature ẹ̀ńtọ́ sign ni muwaqqi' Ibn Qayyim ní al-muwaqqi'ina an rabbil alamin àwọn tí wọ́n ń sign on behalf of tani ẹ́ on behalf of ọba gbogbo ayé ọlọ́run ọba i'lamuhum Ibn Qayyim ní ntọ́yẹ̀ wọ́n mọ̀ lòun kó sínú jìrà yìí àwọn owó níbi kọ́ yìí mẹ́ni wọ́n ń sáyìn ló kọ́ ọlọ́run tí wọ́n mọ̀ ń dáwọn ṣe gbogbo ẹni tó bá jòkó ti ń ṣe fatiwa pé báyìí lọ́lọ́run fẹ́ báyìí lọ́lọ́run ọ̀fẹ́ Ibn Qayyim ní kọ́ mọ́ tóun ṣe bí ìgbà tóun sáyìn on behalf ọlọ́run ni ó sì gbọ́dọ̀ wà very very careful òun lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn kan máa ṣe fatiwa láìsí mọ́ kò sẹ́rí kan fún nù Kùránì kò sínú súnà yóò sì máa sọ̀rọ̀ ọ̀fẹ́ nù kọ̀ mọ̀ràn tóun dá Ibn Qayyim ní I'lam al-Muwaqqi'in ar-Rabbil 'Alamin nínú tíra rẹ̀ ló ti wá sọ̀rọ̀ ta kàfúnra wa tán ní sìn pé gbogbo tí ń jẹ́ ṣẹ̀ríà ìsìláàmù dáadáa gbogbo wa ni ọgbọ́n ni àlàáfíà fún gbogbo wa ni déédéé ni adìlọ̀ gbòdò wa Ibn mi níbẹ̀ bá wá rẹ̀ nìkan tí ń sọ pé nǹkan kan báyìí ló ṣẹ̀ríà lọ́wọ́ tẹ wá wá díẹ̀ tẹ rí pápò sí nìkan náà ní ń já sí àbí kò sí ọgbọ́n àbóyè ń bẹ́ẹ̀ àbí aburú kan ní ti ìdí ẹ̀ jáde ẹ̀mẹ́kọ́ yìí mi ni ẹgbà pé kò sínú ìṣẹ̀rí àtọ́lọ́ òǹtọ̀ ni ọ̀rẹ́ àmọ́ ti ń bí gbogbo tí ọlọ́run gbé kalẹ̀ èyí tí ó rọ apá ọ̀tún àtàpá òsì lọ́rùn òun lọ́lọ́run ní àmọ́ sí sọ nípa báyìí ni pé píríncípù ẹlẹ́ẹ̀kejì nínú ìṣẹ̀rí àtìlámù ni pé madahul mu'amalat fil islam ala tahqiq al lára àwọn principles tí ṣẹ̀ríà ìsìláàmù gbé kalẹ̀ ni pé ejtinabul gharar ejtinabu al-gharar ay al-jahalatul mufdiyatu ila an-nisa gbogbo tí ó bá ti di tí ó dá gbọ́nmesi omi ò tó lẹ̀ dúdú ni àbí funfun ni ọyẹ kórí báyìí kọ̀ ọyẹ kórí báyìí ṣẹ̀ríà ìsìláàmù ní ká jìnnà sí níbi ká tàkárà kí là ń pè ní gharar gbogbo tí a bá ti ń dáwùtù pé bọ́yá yóò ṣẹlẹ̀ bọ́yá kò ní í ṣẹlẹ̀ ara tí sẹ̀rí ẹ̀sìláàmù fi kọ́ka ta tẹ́tẹ́ àti gbogbo nǹkan bá jọ mọ́ tẹ́tẹ́ nìyẹn torí pé tí ń jẹ́ tẹ́tẹ́ ni kí ni mabini yun alẹ́gàrà kọ̀dá olójú ah, mú ten naira eh, game of chance mú ten naira wá ó ṣeé ṣe o wọn náà mú ten naira wa twenty naira yìí lè jẹ́jẹ́ ó sì lè jẹ́jẹ́ ó lè lùsì gbogbo ten naira rẹ yẹn sẹ̀rí ẹ̀sìlámù ní gbogbo nǹkan bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́tẹ́ ni kì í ṣe tẹ́tẹ́ tí yẹn ń lọ lọ́tìrì tí ń lọ ta lọ́tìrì nìkan tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn ń kó sínú tẹ́tẹ́ lónìí tí wọ́n gbà tí sẹ̀rí ẹ̀sìlámù ti ṣe léwọ̀ ara ń ta ní ká sọ lónìí lápèjúwe nísìnyí àwọn iléeṣẹ́ tẹlifóònù ẹ̀ ká má dàpọ̀ kankan because I against any of them pọ̀tọ̀rọ̀ sẹ̀ríà ìsìláàmù là ń sọ gbogbo ẹni ó lè wù kó ṣe kọ̀bá jẹ́ mùsùlùmí kọ̀bá jẹ́ tí èṣe mùsùlùmí bọ̀ tí wọ́n mùsùlùmí làwọn fẹ́ kìlọ̀ fún kọ́ ọmọ tí ẹ̀sìn rẹ̀ wù. wọ́n wàá sọ fún ọ pé ìdíje báyìí ń lọ o ó lè jẹ́ o ó lè wàá ná àwọn tí tí ọ jẹ àmọ́ kó tó jẹ o ọ́ sẹ́ndì mẹ́sẹ́jì báyìí iye báyìí ni ó sì fi sẹ́ndì mẹ́sẹ́gì gbogbo àtàwà nínú ilé yìí nìsìn kí ẹni ń kálukú wọ́n sẹ́ndì mẹ́sẹ́gì tí ó sì kọ́sì wa ní 100 naira 100 naira ẹnì kankan sì lè má padà jẹ mọ́ tó bá wàtá tó kò tó lé kẹ́kẹ́ náà nìyẹn gbogbo tó bá ti di pé ní wá fi owó kan kalẹ̀ ó sì ń retí pé á ah, àìmọye owó ní jẹ ní mi ní lọ́ọ̀kì nìyí bóyá yóò bọ̀ sí bóyá kò ní bọ́ sí o ara tí sẹ̀ríà islam ló ń kọ́ nìyẹn torí pé gáràmù lẹ́ńbẹ̀ gbogbo owó fura sí i abẹ́lẹ́sẹ̀ sáàpù ní gbogbo ọ̀nà tá a bá mọ̀ tó pé ní à ń retí pé níbi lámọ́ yín bẹ́sẹ̀ tí ẹ bá jẹ kótó lèmi ò fi rówó ìgbà òun náà ó sì máa retí pé wọ́n ní kí ẹsẹ̀ tiẹ̀ ó kọ́yẹ̀ kówó tiẹ̀ wọ́n bọ́ sọ́dọ̀ tòun ní jẹ́ tẹ́tẹ́ náà nìyẹn ẹnìkan sá ṣubú nù yín ṣẹ̀rẹ́ ìsìláàmù lóhun kọ̀ àti gbogbo tó bá tún jọ mọ́ agáràrù bẹ́ẹ̀ ara tí ṣẹ̀rẹ́ ìsìláàmù ṣe léwọ̀ nípa ọ̀nà agáràrù yìí ni pé gbogbo tí a bá sátìn pé yóò ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ta lápèjúwe ara táwọn afọ oníṣẹ̀rẹ́ àmọ́ fún wa lẹ́gbàmù inú tíra ni pé èèyàn ní ẹran nísìnyí ẹran ẹran ọ̀sìn ọwọ́ á ní òun nídìí owó ọwọ́ apè lámọ̀ yín pé mo ní ọjà tí ń tà fún ọ òun sì bẹ́ẹ̀ ràn yẹn gan ló fẹ́ tà á olóhùn lè ta ẹran yìí àmọ́ sọmọ pé ẹran yìí abo ni láìpẹ́ yóò yóò lóyún yóò sì bímọ ọmọ rẹ̀ mo fẹ́ tà fún ọ kọ̀ kó wá nísìn àkọ́kọ́ àkọ́bí ọmọ tó bá bí ìwọ ni lónìí kọ́ sanwó kalẹ̀ gáràrò yẹn nínú sẹ̀ríà Islam torí pé kí ló fi dá a lójú pé ẹran yóò lóyún àbí yóò kunu oyún àbí yóò bímọ àbí kò ní bí tó ti ta ọmọ inú ẹran kalẹ̀ tó ti gbowó ẹ̀ ara example táwọn afa máa ń kí fún jọ òun nìyẹn káwa náà wá wò lóde òní gbogbo táwa náà bá ti sátẹ̀yìn ẹ á lọ ọjà lọ́la ẹ á lọ ra ọjà lọ́la ò bàbá dé ọjà yẹn òun o àmọ́ bá lè sanwó kalẹ̀ nísìnyí lọ́jà tó o ti mọ̀ bó rí i bó o ní rí sẹ̀ríà ìsìláàmù lè wọ̀ ní látàbíẹ̀ máa lè sàrìndà ọjà tí ò tí ì bọ́ sí possession rẹ̀ èèwọ̀ ní kéèyàn tà ní sẹ̀ríà ìsìláàmù gbogbo oríṣiríṣi ọ̀nà báyìí ní sẹ̀ríà ìsìláàmù fi ṣe gáràrù lè wọ̀ gáràrù ara ọ̀nà tó lè wọ̀ kọ́dà gáràrù lè wọ̀ kíni ó lè wọ̀ àgbàmọ̀n owó téèyàn fẹ́ fi rajà lápèjúwe nísìnyí ẹnikẹ́ni yìí afẹ́ ta èmi náà ti gbà mo fẹ́ rà á ẹ lò ní ẹ ta kíni kùmẹ àmọ́ wọrí àmọ́ sọ létà ẹ má ṣe kíni ah, láàrin èmi rẹ kò gbọ́dọ̀ ọwọ́ abóyó ń jẹ ni bóyá nǹkan kan ni ọwọ́ ajẹ tán àbó lò tán ọ̀nà kíní tẹ lò lánàá yẹn o ṣe mọ̀ pé five thousand naira ni o ọwọ́ ah, yìí n bá mọ̀ ni mo rí tẹ́nìkan fẹ́ tà four thousand mẹ́rin níjẹta ara tí sẹ́rí àìsàn mọ́ pọ̀ fún wa nìyẹn kẹ́ ẹ tó lè gbà pé ẹ tajà ẹ rajà the price tí ẹ gbélé ọjà ọgbọ́dọ̀ jẹ́ ntẹ́yìn méjèèjì tẹ́ ẹ fara mọ́ but for necessary pé kéèyàn sanwó lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá gbà pé ní mọ́tajà yìí fún ọ sọ́là ló tó rówó san wá san but èló lọ́ọ́ san on that spot ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni ẹ́ wọ́n gbọ́dọ̀ ti yẹn ju ẹ̀ five naira ni ten naira ni three naira ni ọgbọ̀dọ̀ ti yanjú kẹwà sí pé ma lọ a ma sọ létà àwọn èèyàn pọ̀ mí nísìn bẹ bá sí tẹ́ padà wọn ìtí ń jẹ́ ọjà àtajà arajà ní ìṣẹ̀rí islam gáàrù ọgbọ́dọ̀ wọnú sámẹ́n nínú owó tá a fẹ́ ra ọjà example sí gáàrù pọ̀ tóró ń lọ common jù tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí máa dé wọnú títà ríra ní ìṣẹ̀rí islam ibùn gáàrù ọgbọ́dọ̀ wọn téèyàn fẹ́ tà lágbèjúwe nísìnyí èèyàn fẹ́ ta bóyá ní àpò rice àbí àbí ń ta mọ́tò àbí wọ́tẹ́bà tí ń bá ń tà ní product ẹ̀ tó pọ̀ nínú ṣọ́ọ̀pù ẹ̀ ọkàn wa ní ẹnìyẹn wá dóńtà wa ní ẹta àpò kan fún mi nínú inú àwọn rice yẹn wọ́n wá àgírí ọ̀sánwó mọ́ ọwọ́ apàdà rán ọmọ wa ní ìrọ̀lẹ́ pé kí wọ́n wá gbé ráìsì àbí nǹkan kan wá rí pé ìtí omi ti tó ti rìn ìsàlẹ̀ rẹ̀ wọ́n gbé fún un pé ayé ọ̀kan tó kù náà nù à ntí yẹn rà lójú ẹsẹ̀ tẹ́ ti ra jà yẹn lọ́gbọ́dọ̀ ti mọ̀ kọ́dà bọ́ bá ní nǹkan kan tí ì sàmì ẹ̀ eléyìí o àti tà eléyìí lamọ̀ yín ti rà á mọ́tò ni gbogbo e, example tó lè wà clear ni pé ẹ mọ̀ pé mọ́tò oríṣiríṣi mọ́dẹ̀lì ni máa jáde èèyàn gbọ́dọ̀ wá ṣe agírímẹ́ǹtì pé inú àwọn mọ́tò mi sọ̀rọ̀ pé mo ní Toyota mo ní Nissan mo ní Mercedes èwo lọ́ọ́ rà ń bẹ̀ kọ́ wa ní mọ́tò mọ́tò ń jẹ́ sáti tàkan fún mi lọ kó specify tó fẹ́ rà kẹ́ni tó fẹ́ tà náà sọ fẹ́ tà even tó bá specify irú ọkọ̀ tí ń fẹ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́dẹ̀lì náà torí gbogbo tí sẹ̀rí ẹ̀sìlámù ọ̀fẹ́ kọ́sẹ̀lẹ̀ ní pé ń bọ̀ bá wá dẹ́yìn lọ́wọ́ adigun a ti ń tó jẹ́ kí n sanwó owó tó tó bá àwọn ọmọ rò pé model two thousand ní tá a mọ̀ pé model ninety lọ́ta fún mi. tó gbogbo yẹn ìṣẹ̀rí ẹ̀sìlámù ló ń kọ gbogbo tí ọba ti fa gara nínú ìṣẹ̀rí ẹ̀sìlámù èèwọ̀ ni lára principles ti ìṣẹ̀rí ẹ̀sìlámù gbé kalẹ̀ pé ní tá a bá fẹ́ máa tajà tá a fẹ́ máa rajà islam ṣe léwọ̀ àtàdákòlò ọ̀gáyọ̀rọ̀ ìmọ̀ṣòro rẹ̀ àtàdákòlò ọ̀gáyọ̀rọ̀ ìmọ̀ṣòro ọjà tẹ́nìkan ti ń rà lọ́wọ́ ń kówó lé lọ́wọ́ àbówó wọn tiẹ̀ ti wọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam ó wàlá yẹ́bìrì rọ́jùlù alá bẹ́yìí àfihàn ọjà tẹ́nìkan ti kówó lé ọ̀gbọ́dọ̀ tó lọ nàmá kí ni túmọ̀ yẹn ni pé bọ́yọ̀kan ta sí ọ létí nísìnyí pé lámàyín fẹ́ ta mọ́tò ẹ̀ tí ń lò ọfẹ́ ta fún làkàṣẹ́gbè ìwọ náà sì ti ń fojú sun mọ́tò yìí ti pẹ́ pé ó wù ọ́ o ti wá gbọ́ pé àkọ́dà mo wà ń bẹ̀ ń bà tó ń ṣe agreement báyìí ó ti ta fún bàbá akíní o ọwọ́ àlọ́ba lẹ́yìn pé èló lẹ fún malam kínní wọ́n ní fifty thousand náà ló ń ta fifty five thousand ní ẹ̀mí ọ̀rà èèwọ̀ nínú sẹ̀ríà Islam gbogbo òwò tẹ́nìkan bá ti kówó lé tó ti wọ̀ mùsùlùmí ò gbọdọ̀ tún débẹ̀ pé kówó ló tún máa lọ náà and opposite náà ó lè má jẹ́ ní tó fẹ́ rajà ó lè jẹ́ ní ó fẹ́ tajà ńgbà míì ọgbọ́ pé lámọ̀ yí ta gẹ́gẹ́ fún làkásígbà bí wọ́n jọ ń dúnàkúrà rẹ̀ lọ́wọ́ tó wò wọ́n ti wọ̀ kọ̀ wá gbọ́dọ̀ pé kíní tọ́ ta fún yẹn èló ra kíní tọ́ ta fún ọ yẹn bàbá kíní èló lọ́ ta fún yẹn rí ó ní à ah, ten thousand naira lọ́ta à ọ̀wọ́n mo ní ṣọ́ọ̀bù nine thousand ní ẹ̀dá tiẹ̀ padà fún ẹran máa wáyé lọ́wọ́ àgbà nine thousand lórí èèwọ̀ ni nínú sẹ̀ríà islam ó gba àwọn kan wọ̀nyí lọ́wọ́ káfíìsì ọlọ́run ṣe kátàkárà léwọ̀ alẹ́ tọ́ wọ́n tó gba àwọn ọ̀nà tó lè fi dè wọ̀ òun ní sẹ̀ríà islam ti ń ṣe lálàyé fún wa yìí so sẹ̀ríà islam kọ ká máa dá sí ọjà táwọn kan ti ń ṣe kí ni táwọn kan ti ń ná àti wọn ti ti òwò wọn ti wọ̀ àbọ̀tì ẹ̀ ti rà á ibùn lápá bíi náà nínú hadithi kan náà lànàbà muhammad wa sallam anabi ní bẹ́ẹ̀ ò sí gbọ́dọ̀ ra ọjà tẹ́nìkan ti rà wàlá yàtúbù àlá khutbatihi ọgbọ́ pé èèyàn fẹ́yàwó kan ó ti lọ tọrọ àbí wẹ́ni tí ó bá tọrọ ọ̀rọ̀ wọn ti ń wọ̀ ọ gbọ́dọ̀ lọ́ọ̀bẹ̀ kan wá sọ pé ẹnìyẹn gan-an ni wọ́n fẹ́ fẹ́ gbogbo ẹni ọba ti ṣe khutba ló ṣẹ̀rí àní pé ọ̀rọ̀ ti wà pé lámọ̀ yín fẹ́ fẹ́ lámọ̀ yín àmọ́ wò tí ì ṣe kí ni wọn ò tí ì sàákùlù nìka wọn ò tí ì ara wọn téèyàn bá tí so yìgì nù sẹ̀ríà islam but èyí ń di márùsìn pé wọn ò tí ì so yìgì fún wọn láyè ńgbọ̀ tí gbọ́ ti sọ̀rọ̀ kó ń fẹ́ fẹ́ ni ọ̀ gbọ́dọ̀ tún lọ bẹ̀ mọ́ ìgbérú ìyàwó yẹn ìwọ̀ tún fẹ́ fẹ́ ara ti sẹ̀ríà islam ṣe léwu torí gbogbo tí ó máa bí nítẹ̀m̀bẹ̀lẹ̀ fún àtọ̀tẹ̀ ní sẹ̀ríà islam ṣe torí ló ti kọ́ làfi ní gbogbo tí ẹ bá rí sẹ̀ríà islam bá ní àṣeyí ẹgbà pé dáadáa ti ń bẹ fápọ̀ fún àtàpọ̀ òsì èyí tó bá sì ní a má ṣe tẹ bá ronú tẹ làákà yẹn rí burú bẹ́ẹ̀ ni so lára àwọn principles ìṣẹ̀ríà Islam lára tí ìṣẹ̀ríà Islam tún gbé kalẹ̀ òun ni àtàsámúhù fil-bay'i wash-shira' àtàsámúhù fil-bay'i wash Islam ó encourage wa pé ká má máa lewọ́ kankan kan mọ́ ọjà tá a bá fẹ́ tà a bá fẹ́ rà àǹtí ọba pọ̀ jù ẹ́ tí ó pọ̀ jù ní ọjà kéèyàn ò fojú fò lágbèjú ìnísìnyí bóyá tó ń ta ọjà onípẹ́rẹ́ di àbí nǹkan kan ni èèyàn gbọ́dọ̀ wá wo kókókó débi pé ẹmọ ẹyọ kan tó bọ́lẹ̀ ń sí bí wọ́n ti ń wọn kíní lọ́wọ́ bóyá ráìsì kan ṣèṣì bọ́lẹ̀ àbí kíní kan ẹyọ kan ti bọ́lẹ̀ àtàsámù òfin bẹ́yìí wọ́n ṣe ọ̀rọ̀ ẹmẹ́jọ anabuwa muhammad sallallahu alaihi wasallam kódà ó sàdúrà fẹ́ni tí bá ṣe bẹ́ẹ̀ anabi ní rahimallah imra'an samhan idha ba'a samhan idha ishtara samhan idha iqtada anabuwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run kọ́ bá ń kẹ́ ìran èèyàn mẹ́ta kan àkọ́kọ́ ni ẹni tó yẹ pé samhan idha ba'a tí ó bá tajà fún yàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni pẹ̀lú kankankan. ẹ o kò change fifty kọ̀ọ̀bọ̀ one naira ẹ máa lọ. àbẹ́nìkan ọmọ pé kò lówó tó ọmọ òun náà máa kó tó wá rẹ pé ten naira ló ń tà á akó nine kalẹ̀ ó ní òun ọ̀padà mú one naira ara ìdàgbà ni pé tágbára rẹ bá ẹ́ tágbára rẹ̀ bá ṣe kí ni kọ́ bá ka tó ju wá náírà yẹn lọ gba ah, ah, ẹ má wulẹ̀ ẹ má wọrí ẹ má ẹ má fẹ́ràn mama ẹ má mú lọ bẹ́ẹ̀ anábìlẹ̀ ni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ rahimahullah anábìlẹ̀ náà kọ́ bá ń kẹ́ at the same time uh, uh, samhan idashara ìwọ tó sì rajà náà the same thing lọ apply sí wọ náà pé àìyàn ah, kékeré tó kù nìyí tó bá mọ níwọ̀n bá tó jù lọ kéèyàn yọ̀ǹda rẹ̀ ọlọ́rajà lọ́dọ̀ yẹn nísìnyí wọ́n wá torí pé wọ́n fọ́ ń chẹ́ǹjì bẹ́yà five naira àbí nǹkan wọ́n wá ń kiri gbogbo àdúgbò kí wọ́n wá sẹ́ǹjì kí rábọ̀ ẹ bá wa sẹ́wọ̀n ìgbà à samhan ìdàṣítara à ṣé five naira náà ni à ẹ̀fílẹ̀ ànábìrin tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́nkọ́ bá ń kẹ́ tágbára rẹ bá ká la yukallifu Allahu nafsan illa wus'aha àdá mojú five naira yìí lọ anabi ni wọ́n tó wọn bá ń ṣe bẹ́ẹ̀ rahimahullah ọlọ́pọ̀ kẹ́ irú ẹni bẹ́ẹ̀ wasamhan idaktabọ ẹgẹta ni pé ẹni tó yẹ pé bọ́ bá fẹ́ gba owó téèyàn jẹ́ kò ní dóńdó pé kó wá tó àṣírí ẹ̀ ẹ lọ́ọ́ bá ẹ ní ọjọ́ tó dá pé àbí kọ́ wá dó owó yín tẹ yá òní lọ́yẹ kẹsàn-án àbáná ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹ ń gbèsè báyìí samhan ìdàkùtàbọ̀ kódà bí ọba sínyà lówó ẹ ní màkówó lọ́fẹ́ sìn tọba wálé ẹ̀gán yóò jókòó wọn jọ máa sọ̀rọ̀ tọba rí palẹ̀jọ ńbẹ́ńbẹ́ kò ní dálẹ́ ọ̀tí tálẹ̀jọ ọba sí ńbẹ̀ mọ́ pé mo ní owó tó ní ìyàpẹ́ ẹ gbàgbé kódà kò ní sọ pé ẹ tí ìsanwó tí ó wù wọn ní pé bọ́yá ẹ gbàgbé ẹ àníbi sọ̀rọ̀ sọ́dọ̀ ní ti bá ń ṣe bẹ́ẹ̀ rọ́ọ̀hìn mọ̀ kọ́dà bí yẹn bá fẹ́ jí ẹ bọ́ bá jí ọ lówó tó o fẹ́ sìn lówó kò sìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. lápá bíi nǹkan kan ṣẹlẹ̀ láyé lónìí tí ṣẹ̀ríà Islam takò ọ̀pọ̀lọpọ̀ báǹkì lónìí àbáwọn bóyá cooperative ní àdúgbò tẹ̀bà tán bá ń yára wọn lówó bí yẹn bá yáwó tó tó gbà tó yẹ kó san tí ọ̀wá rí san wọ́n ń gbégé nìkan ní pé wọ́n rí ṣẹ̀dú debt i'adatu jadwalati durur èèwọ̀ nínú sharia Islam ìpè ìdá ọ̀tajà fún yẹn ni ọwọ́ àtúgbà tó yẹ kó sanwó àbówó lọ yá ni ó tó gbà tó yẹ kó dáwó yẹn padà ọwọ́ á ní ah, báyìí báyìí lọ ṣẹlẹ̀ owó tí ìrówó yẹn kọ́ wá ní òkè oṣù mélòó lẹ fẹ́ sí ah, ẹ fún olóṣù mẹ́fà sí òkè pàṣẹ́ńtéèjì báyìí ni ẹ fi kún un àwọn tó kó wèlé wọn ti yá tẹ́lẹ̀ wọ́n bá yẹ pé five percent ni wọ́n lè pé yóò di seven percent ọ̀nà ń pè ní pé wọ́n rí ṣẹ̀dú dẹ́pìtì èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam káwọn ní Suratul Baqara bákan náà ọ̀nà ní ẹni ọba gẹ̀yìn lówó fa in kana dhu usratin fa nadhiratun ila maysara fa nadhiratun ila maysara ẹ̀fún láyé tí ìráyè ìrọ̀rùn mẹ́sàrọ̀ mi láti sanwó yẹn ẹni ẹ bá rí pààrà nínú ṣẹ̀rí ìsìláàmù lè dájọ́ mi ìfẹ́ tó ikú lówó kọ̀ fẹ́ san ọ̀tọ̀ nìyẹn o bọ̀tẹ́ ń tẹ́ rí pé à ah, kò ní ni ẹ̀mọ́ tó wá fi kún tí ń bẹ lọ́wọ́ ẹ̀mọ́ because ẹni tí ẹ yá lówó tó ìgbé rìbá náà lẹ yá tẹ́lẹ̀ báyá five percent lẹ ní ọ̀sán tẹ́lẹ̀ bọ́ bá ní ni kò ní tètè san kọ́rùn rẹ̀ ó kò nù rìbá ẹ̀tún alẹ́ fi ẹ̀kún fi two percent míì kún and eléyìí tá a bá wò ó ara nìyẹn gbogbo tí sẹ̀rí ìsìláàmù ní a ṣe pàǹfà ara wa ni gbogbo èyí tó ní a mọ̀ ṣe aburú ti ń bẹ níbẹ̀ ni ẹ jẹ́ ń sọ kínní kan tí gbogbo wa náà mọ̀ ma máa sọ wọ́n nílùú báyìí jẹ gbèsè kọ́dà nàìjíríà wa tá a náà jọmọ nàìjíríà yìí wọ́n nàìjíríà náà jẹ ọjẹ gbèsè but the fact of the matter òdodo ti ń bẹ́ẹ̀ ni pé owó tí nàìjíríà as a country ti san fáwọn tí. wọ́n la jẹ ń gbèsè ó ti du iye owó tí wọ́n yá nàìjíríà gan lọ a sì tún jẹ ń tó tún fẹ́ tó lọ́pọ̀ ní tá a ti sàn tán kí ni kí ni yẹn kí ló kú tá à ń sàn yẹn èlé là ń sàn ẹ lọ wádìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n máa ń gbé lámọ́ yín jẹ kíní kan bílíọ̀nù àìlú báyìí jẹ kíní àwọn alágbára àgbáyé ti máa ń mọ̀ ju ọ̀jàgà gbèsè yẹn sílùú kéékèèké lọ́rùn ni àwọn náà ti rẹ́dì láti gbà á bọ̀tí nǹkan tí wọ́n máa fi dún màhúrú màhúrú máa yín ni ṣẹ̀ríà ìsìláàmù ní ewu ní bẹ́ńbẹ́ nígbà téèyàn jẹ owó bóyá one million péré lọ́yá ó ti wá san two million ẹ ló tún kù three million ọ̀pọ̀lọpọ̀ lótọ́ jẹ gbèsè láyé àṣírí ti bẹ́ńbẹ́ nìyẹn because eh, eh, eh, wọ́n ń rí ṣẹ́dúù dẹ́ẹ̀tì yìí làwọn máa ń ṣe ó ti dàsà ṣé ọdún mẹ́wàá lẹ́lẹ́sàn ok ṣé ẹ̀jì rí san àwọn gan ọ̀fẹ́ kẹsàn lẹ́yìn ọdún mẹ́wàá yẹn but the next thing ni pé ṣé twenty percent ṣé ten percent ní interest tẹ́lẹ̀ ẹ ó di twenty nù ó di thirty percent nù ẹ̀ tún padà wá lẹ́yìn àádọ́ta ọdún ṣé ẹ̀jì rí san. tí o fẹ́ kọ́ sílẹ̀ nìyẹn tí Islam fi pọ̀ fún wa wípé káma máa yáwó èlé káma máa fún ìlú èlé. ara tí sẹ̀rí ẹ̀sìláàmù tún rẹkọmẹ́ndì fún wa ni pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní man akọ́ọ̀dà musliman akọ́ọ̀dà lọ́wọ́ àkọ́rọ́tà hu yóò máa kọ̀yàmù anabi sallallahu alaihi wasallam ni ẹni tí ó bá rí pé díìlì wà láàrin òun àti mùsùlùmí bóyá lápẹjú ẹni sẹsẹ ẹjẹ fún alẹ ìsàmù kan èèyàn ní ó ti pláàni pé bóyá ìyàwó òun fẹ́ máa tajà àbóhùn náà lòun fẹ́ máa tajà ó wá wò pé ah, kó wọn tètè gba ṣọ́ọ̀pù kalẹ̀ kó tó di pé ọjà gan ó dé torí gbà tọ́jà bá dé òun lè má rí ṣọ́ọ̀pù síbi tó wù ú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní máa ṣe bẹ́ẹ̀ kò burú ó ti wá gba ṣọ́ọ̀pù oṣù kan oṣù kejì tó yẹ kọjá dé wọn bá ní nǹkan kan ṣẹlẹ̀ sí ọjà àbí nǹkan kan ṣe owó tó bá ibòmíì lọ kò rí ọjà àbẹ̀lẹ̀ yóò kó nǹkan sí ṣọ́ọ̀bù ọwọ́ abáwọ̀ tí ọgbà ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ọ́ ṣàlàyé fún ọ kọ́ wa dúró pé ní ẹ̀ bí a o ti sanwó rẹ́ǹtì ọdún kan ni àbí ò tí ìsan tó láṣẹ ó mọ ọdún kan wá ni ṣé tí ọ̀gá jẹ́wọ́ ilé ti gbé ṣọ́ọ̀bù mi fẹ́ lómi ànábì sọ̀rọ̀ sọ́dà mílẹ̀ ni ọba rí èèyàn tó ní ìdíwọ́ àánú bẹ́ẹ̀ tó sì sàánú ẹ̀ àkọ́ ọ̀nà lọ́wọ́ àfọ̀rọ̀tọ̀ ọlọ́run náà máa bí ó ṣe gbé ẹrù tó ti tiẹ̀ náà ń bò mí ọlọ́run pé kó fún un náà kí ló burú bíi pé nígbà téèyàn ṣàlàyé ọba yìí ọ because nígbà téèyàn ọ̀rọ̀jà àti ọ̀tà mọ́ kí gbèsè ṣọ́ọ̀bù ọdún kan tó wà lọ́rùn ẹ̀ kọ̀ tajà kọ̀ rajà ó sì nílé tí ń sùn kò lè kó wá ṣọ́ọ̀bù kọ́ máa sún bẹ̀ ó tún ya ní dandan ń tọwọ́ bọ̀ wí pé ọgbà ṣọ́ọ̀bù yà kọ́ irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ànábì sọ àṣọlá ní ara tó ń rẹkọmẹ́ndì ni pé ẹ̀sọ́ ẹrù ọ̀run ẹni bẹ́ẹ̀ ẹ̀sọ́ di fúfú yẹ ẹ jẹ́ ìdààmú rẹ̀ ọmọ lọ́nà kan ẹ má tó kàn kún ohun tí ó ti bá mọ́ ara tí sẹ̀rí ìsìláàmù ṣe ní ọgbà wa ní ìlú láti ṣe nìyẹn lára tí sẹ̀rí ìsìláàmù tó kọ́ wa tó ká máa ṣe lápútàrí títà rírà yìí ṣẹ̀rí àsìláàmù ṣe ní dada pé alwafa'u bil uqudi ya ayyuhal ladina amanu awfu bil uqudi ọlọ́run ní kò sí inú àṣà mùsùlùmí ẹni ọba gbọ́ ọlọ́run gbọ́ ká má dùn di àdéhùn tá a bá ṣe ká má dùn di àgírímẹ́ǹtì tá a tọwọ́ bọ̀ ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ bá ti tọwọ́ bọ̀ ládéhùn kódà èyí tí ẹlòmíràn máa sọ̀sọ́kú sọ pé ní òun kú sáyìn ẹjọ́ sàdéhùn wípé iye báyìí ni ọta nǹkan báyìí fọ àbí nǹkan báyìí láàrin ara yín ọwọ́ á lo pé ẹlòmíì ó lo kóun gbọ́n jẹ nìyẹn lọ àbí yóò ti wá klọ́ọ̀sì kan nínú agirímẹ́ǹtì tí lọ́yọ̀ ọba fúrẹ́mù pé tóun ó fi yọra àwọn lẹ̀ bóun bá fẹ́ yọ tóun ò ní sanwó kankan fún ọlọ́run ló ní yóò sínú àṣà mùsùlùmí áwòfó obìnrin ọ̀hún gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe láàrin ara yín ọjẹ́ oral agreement èyí tẹ́ ẹ fẹnu ṣe ni àbí written agreement ẹ kọ́ kalẹ̀ ni gbogbo ẹni form of agreement ẹ bá ní ọlọ́run ní àwòfó bẹ́ẹ̀ ọ̀pọ̀ mùsùlùmí ní dúró ti àdéhùn yá ṣé mo ti ṣàdéhùn pé ra nǹkan báyìí ìran rẹ̀ mo ti ṣàdéhùn pé èyí ṣe nǹkan báyìí mo ti ṣàdéhùn pé ń sanwó nǹkan báyìí èyí sanwó ẹ̀ náà ni ara principles ní sẹ̀ríà islam gbé kalẹ̀ ni pàtàkì jùlọ àwọn ọjà tá a máa ń tà àbí ní contract generally nínú sẹ̀ríà islam ó pín sóríṣi méjì àbí mẹ́ta à ń pa àwọn kankan ní binding contract al-uqudu al-lazima àwọn contract tó pé immediately tẹ́ ẹ bá ti jọ ṣe ládéhùn tán ẹ tọwọ́ kọ̀wé ni ẹ̀pẹ̀lẹ́rìí sí ni ntọ́ba jẹ́ akidun lazimu ẹnìkan nú ẹ̀yin méjèèjì ọ̀gbọ́dọ̀ wá sọ pé èmi ò ṣe má àyàfi kórìyọnu ẹnìkejì especially àwọn contract tí sẹ́fẹ̀ islam bá pè báyìí áwò fún òbẹ̀lẹ̀ ọkọ̀ túláàsì yẹn gbọdọ̀ ìlú tàbí òun tó ṣe ara wọn lè tàn discourse lónìí ọ̀rọ̀ ń pa bẹ́yẹ̀ kátajà kárajà nínú sharia islam mílẹ̀lù ọ̀kúrúdí aláàzìmá nínú àwọn kọ́ńtrákì tó báyìí lórí gbogbo ẹni ọba fọwọ́ sí ni lápèjúwe nísìnyí ẹ̀ríra yín bì kan ìyá ló ń fẹ́ tajà kan fún ọ ẹ ti wá ra ọjà ó ti ta ọjà fún ọ ó ti rà á wọ́n tẹ̀ bàtọ́ bá ta fún ọ ọwọ́ agbe délé tán ibùn kò láti reject ẹ̀ bóyá o délé tán lọ bá rí i pé bóyá o ti sọ létí àwọn ọmọ rẹ kó o tó jáde pé mo fẹ́ ra nǹkan báyìí àwọn bá tún ti lọ ra irú nǹkan yẹn wálé o délé tán lọ bá bá eh, the same product yìí ọba lé o sì tún ti ra míì wá ní àtìta ọwọ́ á ní àkọsí ah, ẹ̀dá èyí ìsanwó fún bàbá kejì tí mo rí lé lọ́wọ́ ẹ̀ ẹ lọ gbé fún ẹ ní ràmọ́ ṣẹlẹ̀ ìsìlámù kọ́ nìyẹn ẹni sale contract ọgbọ̀dọ̀ wà binding ní sẹ̀rí islam awùfò bẹ̀lẹ̀ ọkùnrin ọlọ ọbẹ̀ ni àfikọ́ síkì consent yẹ kọ́ yọnu sí pé kọ́ sàlàyé fún a ah, báyìí báyìí nígbà tí ń fi délé àwọn ọmọ ti ra nǹkan báyìí ẹyọ kan náà láti nílò òun náà wà á rántí àdìdà nẹ́bà muhammed sọ̀rọ̀ sẹ́làm tá a kà lẹ́ẹ̀kan pé ẹni wọn bá gbé ẹrù kú ọlọ́run mùsùlùmí ní tọ́sí fúfú yẹ fún ọlọ́run ó sì tiẹ̀ náà fúfú yẹ ẹ̀wù bí sẹ̀rẹ̀ islam ṣe fún apá kẹ̀yìn àtàpá kejì àmọ́ ẹ̀ lọ gbé fún ẹni ìrànmọ́ ní ti ṣẹ̀rí ìsìlámù kọ́ òun tí ọba ti jẹ́ títà rírà kọ́dà bó o tí sanwó ó ti wà lọ́rùn ẹ̀kọ́ sanwó tó láàsì ó sì gbọ́dọ̀ sanwó yìí bẹ́ẹ̀ náà ni arẹ́ǹtì nǹkan àfi nǹkan háyà ara ní ti ṣẹ̀rí ìsìlámù ni ó wà láàzìmù ni bọ́ ọba ti tọwọ́ bọ̀ ẹlòmíràn kò sílé onílé bóyá ọ̀rẹ́ǹtì ilé tọ̀ ń wá wo pé kóun má fara ní ó lo iye owó tó san tán ó tún wá jòkó oṣù méje oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta wá lóun nílé kan àgbà kọ́kọ́rọ́ yìí kò ní sanwó oṣù mẹ́ta tó lò èèwọ̀ lórí ìṣẹ̀rí islam gbogbo ntí ó bá ti jẹ́ pé ẹ̀ka jẹ́ rajà abẹ́ fi nǹkan rẹ́ǹtì abẹ́ háyà abẹ́ rẹ́ǹtì nǹkan kan bẹ́ẹ̀ bá ní kọ́ọ̀sì láti pé kí wọ́n yọ̀ǹda yín ẹ bẹ̀bẹ̀ yín ìyẹn pé wọn náà wà á fọwọ́ rẹ because ẹni tó tajà fún ọ àwọn the two parties lọ affect irú example tí mo mú wá fún yín lẹ́ẹ̀kan ká mú wá lọ́nà bòmí bóyá ńgbà tóun náà tajà yìí fún ọ tán ọjáde tán ṣọ́ọ̀bù rẹ̀ lọ́ba rẹ̀ nìkan tó fẹ́ ra ọjà yìí nílọ́po iye tí wọ́n rà bóyá ojú owó pọ́ngbà yẹn lọ́sáré ta fún wọn ten naira fifteen naira lọ́yẹ̀kọ́ta ọlọ́tán lọ́ba rẹ̀ nìkan ló gbé fifteen naira ìwà gbèsè ní nǹkan báyìí wà ah, ẹ sáré nù bá lágbájá ẹni kọ́ bá mú ẹ kìíní tọ́ra ẹ ẹgbẹ́ ten naira rẹ fún ẹni wọ́n gbowó rẹ̀ là ah. sẹ̀rí àsìlámù ọ̀rọ̀ sí contract ọ binding lórí ẹni tó tajà àtẹni ọ̀tọ̀ ọ̀rajà bọ́ ọ bá ní kọ́ọ̀sì àti pé ọ̀rà máa bí ọ̀tà ọ̀ọ́bẹ̀ ni kọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ bákan náà nípa ti ilé rẹ́ǹtì tá a mú wa náà tẹ́nàǹtì náà lẹ́tọ̀ọ́ pé lópin ìgbà tó o ti gbowó lé ẹ̀ tẹ̀tí lágbèmẹ́ntì pọ́dún kan ní ìgbélé rẹ ọ̀gbọ́dọ̀ wá pé ẹ afẹ́ lólé yẹn ní lẹ́yìn oṣù kan sísìn so owó ẹ̀ tó kù ní owó tó san ní a ní ti ṣẹ̀ríà ìsìláàmù ọ̀lẹ́tọ̀ tọba tiẹ̀ wá nídìí ẹ̀ àkọ́dà ọmọ òun kan fẹ́ ṣe ìyàwó kò sí síbi tí ó tó wọn àtìyàwó ọmọ ẹgbẹ́ bí náà ẹ̀ẹ́dọ̀ sọ lọ́mọlúwà bí láàrin ara yín yóò sì lọ́nú sí i ló tó kó rẹ̀ fún un bọ̀dé pé ọ̀yà filẹ̀ yìí lẹ̀ láàrin báyìí owó ẹ̀ tó kù ní à ní ti sẹ̀ríà islam kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ so sẹ̀ríà islam apá kìíní àtàpá kejì ní ibùdó kọ́jú yìí ní ìdí ń jẹ́ sẹ̀ríà islam ní tí ó wúlò fún apá ọ̀fún àtàpá òsì àlùyìn náà bẹ̀rù ohun tí ọ wà nínú ìṣẹ̀lẹ̀ but àwọn contract kan bẹ tí sẹ̀ríà ìsìlámù fààyè lẹ̀ pé party, kan nú àwọn parties méjèèjì at any time tó bá wù ú ó lè pé kíni ó lè pé òun ò ṣe òun ò lọ́wọ́ sí mọ́ òun fẹ́ ba àdéhùn òun fẹ́ mú dópin àpẹẹrẹ ni pé ní àlùwàdíà alápèjúwe bàbá ń fi pamọ́ kọ́ńtrákì nínú sẹ̀ríà tọ̀rọ̀ gbọ́dọ̀ dáńkẹ́ padà fún un bẹ́yẹn bá gbé nǹkan sí ọ lọ́wọ́ ọwà at liberty oní oní freedom ṣòríyà oní freedom completely láti pé anytime tó bá rí pé kí ni yóò save mọ́ lọ́dọ̀ tiẹ̀ gá ẹ̀dàkùn ah, ntí gbèsè mi lọ́wọ́ ẹ̀ràn màwa ẹ̀yìn ọwọ́ àgbà irú contract bẹ́ẹ̀ báyẹn is not binding kọ́ wa báyìí lè lóye ẹnì kankan nítorí pé ni ó gbé sí ọlọ́dọ̀ náà ṣẹ̀rí àzámù fóun náà láyé bọ́bá lẹ́yìn ọdún kan lòun kò gbà ẹ́ ó sì padà ronú ọdẹ́yìn oṣù mẹ́fà olóhùn nídìí nǹkan òun ọlẹ́tọ̀ àti wá gbà bí òní òun náà lẹ́tọ̀ àti wá gbà òní sọ fún gbà ah, ọdún kan lọ dáhùn ó gbé ìkẹyìn nígbà tó ti wá gbà yìí so ìyẹn irú ẹ̀sáǹpù contract yìí pé kọ̀ wà báyìí lórí apá ọ̀tún àtàpá òsì torí àlàáfíà àti ńlẹ́ńlẹ̀ fún àwọn méjèèjì so nípa uh, eléyìí làwọn generally àwọn principles ti sẹ̀ríà ìsìlámù gbé kalẹ̀ uh, finally ká tó fàyè lẹ̀ fún béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀wé sọ̀rọ̀ ta lè sọ ọjọ́ kan mo ṣe wípọ̀ tẹ́lẹ̀ tí ń bá rántí láàkàn sọ uh, ká sọ nínú àwọn tó common àti mẹ́nu bá lọ́kọ̀ọ̀kan àwọn òwò tá à ń ṣe láyé lónìí tó rí pé nípò bá sẹ̀ríà ìsìlámù mu eléyìí tí ń bá rántí ọ̀ bóyá gbàtà bá ń béèrè eléyìí tó bá rú ẹlòmíì náà lójú kò lè béèrè ara eléyìí tí mo gbọ́ láìpẹ́ yìí òun ni pé ẹnìkan dájọ́ ẹnìkan dá àjọ wọ́n dájọ́ wọ́n wá ní ó ti dá sixty thousand wọ́n wá ní problem fọ́lọ́wọ́n lè continue pẹ̀lú àjọ yìí mọ́ wọ́n á ní kí ni wọ́n ṣe ọni tí wọ́n ṣe ni pé ta ni ó ra àjọ ta ni ó ra àjọ that that means pé ta ni ó continue láti máa dá owó tó kù tí ó yẹ kó wọn máa dá tó wọn ò lè dá mọ́ tí wọ́n pè ní ọ̀rà àjọ nìyẹn èló ni ọ̀wà ara ọlọ́ra ní thirty five thousand nígbà tó dún pọ́n tọ̀ tó níbi owó tó lóun ò lè dájọ́ mọ́ àjọ sixty thousand tọ̀hún wá ara ní kíni ní thirty five thousand èèwọ̀ nílé ìlú ṣẹlẹ̀ Islam not only àjọ gbogbo ntọ́ bá ti ní pé bẹ́yìn ọ̀dẹ́yìn lè dẹ́yìn ìfi gbèsè ká gbèsè ṣàríà ìsìláàmù lè wọ̀ ni tó ká fèsì gbogbo ẹni tí bá ń kó sínú nǹkan ẹni tí ń sọ ń dọ̀yìn wọn ọ̀nà láìda wọ́n rò pé nǹkan tó kàn wà nọ́mà làwọn ṣe ni bọ́tẹ́ wo ẹni pé gbogbo ẹgbẹ́ bá a ṣe wí ẹwu ńlá ti ń bẹ̀m̀bẹ̀ fúnru ẹni ìwọ náà lè wà ń kò sí ṣàbẹ̀ ńjọ́ mi nígbà tí yẹn dáwó sixty thousand ṣé bó wù pé kóun máa dá a lọ kóun fi rí padà kó ni bí ọ̀gá tiẹ̀ wá lè dá a mọ́ kò sí kó sixty thousand rẹ̀ fún un kọ́ bọ́ sáyé ọmọ ẹ̀dá lọ àmọ́ wá di pé ní ẹ àti onídìí owó nísìnyí thirty five thousand àbí forty kọ́dà fifty nine thousand èèyàn gbọ́dọ̀ rà because ṣẹ̀ríà islam aláwọ wa ká máa lo advantage pé àwọn nǹkan wà ní òṣòro káwá léwu fi tún ti wá sí èyí ò sí ní ọ̀rọ̀ ṣẹ̀ríà islam àwọn ọ̀nà tí àwọn èèyàn gbà láwọn ń ṣòwò lónìí tí ọ̀dà nìyẹn àwọn ọ̀nà ohun tí ọ̀dà àti mẹ́nu bàálẹ̀ kan náà gbogbo ẹni tí ọba wa bọ̀ pé mú iye owó báyìí wá lẹ́yìn iye oṣù báyìí iye báyìí ni yóò lé èèwọ̀ nínú sẹ̀ríà ìsìlámù gbogbo ẹni ọba ti lè garanti as a general principle pé ọ̀rọ̀ pé òróró rẹ mọ́ kò sí ọ̀rọ̀ pé owó yìí dí kò sí kọ́dà mọ́ garanti pé yóò lé iye báyìí ni èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ islam because n ti ń jẹ́ títà rírà kọyìn àti analyse ìmúra wa rìbá lè lóyún ara ọ̀nà táwọn èèyàn ń gbà kó sínú ọ̀rọ̀ rìbá yìí lónìí tí ọ̀pọ̀lọpọ̀ lè má má wọ́n ń pè kíní kan ní bond à ń pè ní sanad níbi lárúbáwá gọ́ọ̀mẹ̀ntì àbáwọn iléeṣẹ́ ní máa issue rẹ̀ ọ̀fẹ́ ẹ̀jọ shares bọ̀tọ̀ yàtọ̀ fún shares kí ni wọ́n ń pè ní bonds ni pé bóyá nìkan fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ àbọ̀fẹ́ expand ilé iṣẹ́ tó ti ní kò sì ní kápítà tó tó ṣe tọ́fẹ́ ṣe yìí yóò wá iṣu bọ́ǹdì yìí jáde nígbà téèyàn ṣe chẹ́ẹ̀kì àbí ṣẹ́ẹ̀sì ṣẹ́ẹ̀sì ni pẹ̀tọ̀ ẹ̀ńtọ́ bá rà ní one hundred thousand ní ó ní two hundred thousand ní nígbà bá gbé bọ́ǹdì one hundred thousand fún wọ that means pé ó kó èlò fún ó kó hundred thousand but with condition pé nígbà tó wọn bá sanwó òun lẹ́yìn ìgbà báyìí one hundred and five thousand one hundred and twenty thousand ló wọ́n san ẹlòmínú ló wọn ìbáwọn sòwò ní ìbáwọn ṣe bísíǹsì ní ìṣẹ̀rí àìsíláàmù ló wọn fara mọ́ ara rẹ̀ lágbọ́nà ní àgbọ̀n ìbílẹ̀ yìí ara ẹ̀ náà ni ọ̀rọ̀ shears tọkárí nísìnyí ṣẹ̀rí àìsíláàmù ò sí léwọ̀ kí ni ọ̀rọ̀ shears torí tí ń ẹ sì rí i pé tí ń jẹ́ ṣíẹ̀sì ọba tí ń jẹ́ bẹ́yìn òun ló ṣẹ̀ríà ọba kátàkárà mu torí bẹ́ẹ̀ iná wọn máa gbọ́ pé ṣíẹ̀sì lọ òkè ó sì lè dọ̀la kó ṣe kí ni kọ́ wálẹ̀ bí ti appreciate ni wọ́n máa depreciate ní ń gbówó náà nìyẹn wọ́n ń tẹ̀kì risk nìyẹn so nípìnlẹ̀ kò sí tó burú kí mùsùlùmí ọ̀ra ṣíẹ̀sì but ó burú kí mùsùlùmí ọ̀ra ṣíẹ̀sì ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe lọ́hùn wọ́n ní wọ́n ń ta shares ní brewery tí wọ́n máa pọn ọtí wọ́n máa ta ọtí ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kówó lọ ra shares bẹ́ẹ̀ àti gbogbo bí tá bá mọ̀ pé ní tí wọ́n ń ṣe ń bì yìí ṣẹ̀rí islam ọ̀farama ọlọ́run ní wọ́n ta àwọn ọ̀rọ̀ náà alẹ́ wọ́n tẹ̀kọ̀ wọ́n lẹ́ ta àwọn ọ̀rọ̀ alẹ́ ìfìmọ̀ wọ́n lọ́rọ̀ wá ni ọlọ́run bẹ́yìn ọba sẹlọ́run àlẹ́fúnmi wọ́dọ̀dọ̀wọ́n tẹ́yìn ọ̀tayọ àlà látàn áwàdùn ẹ̀ gbọ́dọ̀ mú ẹni tí ń ṣe lọ́wọ́ so ẹni ilé iṣẹ́ àbí alájọ kan àbí nǹkan kan ni tíyẹn bá ti rí pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ń tọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ ni bẹ́yìn ò ṣe gbọ́dọ̀ ṣe fún rẹ̀ kò pẹ̀lú wọn láti jọ máa ṣe é ara ti àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà kó sínú ọ̀nà tí sẹ́rí àtìláàmù ọ̀fara mọ́ lónìí tọ́pọ̀lọpọ̀ òfúra nìyẹn. ara ẹ̀ ni wọ́n ń pe kíní kan ní àlẹ́yìnà lẹ́yìn òlẹ́yìnà ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń dàrẹ́ sílẹ̀ lónìí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bọ̀tí wọ́n wàá sọ fún un pé bọ̀tí a ní ọjà kan tí ta lè tà fún ọ ẹ máa wo lọ́jìkì yẹn ẹni tó lòun wá yáwó ta látajà fún ẹni tó wá yáwó sẹ́ ta tún á la fẹ́ ta ọjà fún ó lówó lọ́wọ́ dọ̀ wá fún un fẹ́ yáwó bọ̀tí wọ́n máa ń táwọn ń ṣe pé ẹ bọ̀tí tọ́ bá ń kọ́ ra kọ́ra ẹlòmíì fi mọ́tò ṣe ọ̀ra mọ́tò yìí àwọn náà wọ́n ń ta mọ́tò dílà ní o àbọ̀ òun ń ta arúgbó kẹ́ni ọ̀yà iye báyìí ni ọwọ́ ọ̀tún nísìn tó bá olówó lọ́wọ́ hundred thousand ni bọ̀díngbà tó ní sanwó nísìn a lè ta fún ọ ní one hundred and twenty thousand torí pé ọmọ sanwó díẹ̀ díẹ̀ ni so òun ó lè mẹ́tì ìwọ́nu làákà ìjẹ́ pé àti díẹ̀ díẹ̀ àti alóhun níbi káàṣì nísìn ẹni kó wọ́n ra ọjà wọ́n á sọ fún pé bọ́ bá rajà yóò lè wá lọ́ọ́ ta tó bá rajà yóò lè ṣe kí ni o lè wá lọ ta but kọ́mọ́ fi o lè má tètè rí ta wọn pé dílà àwa náà là ń ta mọ́tò o lè tà á fáwa náà nísìnyí yóò jẹ́ pé lójú ẹsẹ̀ náà lórí ìwé náà gbogbo ẹ̀ àti ọyá sáyìn kò ti rà ní one hundred and twenty thousand ọmọ san díẹ̀ díẹ̀ fún yóò sùn báyìí ẹsẹ̀ kan náà o sì tà á padà fáwa lélo wọ́n ti sọ iye tó wọ́ọ̀bì nísìnyí iye táwọn sàn nù hundred thousand wọ́n wàá kó hundred thousand fún bùkátà tiẹ̀ náà bíyà àbí òbíyà because n tóun nídìí gan ni káàsì yẹn gan ló nídìí nísìnyí but gbèsè ló lọ́wọ́ àlọ́hùn ẹ̀yẹ one hundred and twenty thousand ní wọ́n padà san is indirectly ọ̀nà táwọn èèyàn rò pé àwọn gbẹ́jọ ọlọ́run lọ bí ọ̀rọ̀ àwọn Yẹhudi ọlọ́run ní káàmẹ́bí wọn fún wọn pé ẹ má pẹja lọ́jọ́ sátidé ẹ má ṣe kí ni ẹ má pa ẹja lọ́jọ́ sátidé wọn ni ah, ṣé ká má sátidé ni ẹ wọ́n bá ti dalẹ̀ dímọ̀ ẹ lọ́ọ́ da nẹ́ẹ̀tì sí inú odò ẹ fi ilẹ̀ ńjọ sátidé wọ́n bá di sẹ́ńdé ọgbà ẹja wọ́n bá ti kó sínú ẹ̀ ẹ̀kọ́ àpẹja ńjọ àpẹja ńjọ sátọ̀dé ọlọ́run ní tóun torí ẹ̀ bínú sáwọn ìyàwó dì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àlùmọ́ ànábì lónìí náà ní rìnà Yahudi ọ̀nà kan lè ta fúnra wa lẹ́gbàmù yẹn kí ni ìyàtọ̀ nínú kẹ yá ní hundred thousand nísìnyí kẹ ní ẹgbẹ̀lẹ̀ twenty thousand lẹ́yìn oṣù mẹ́fà it's the same thing àmọ́ káwọ̀ pa agbẹ́jọ́ lọ́nà bí àṣà àwọn Yahudi ọ̀pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀ lónìí arọ ọ̀nà tí àwọn èèyàn fi kó sínú ìbá ẹlòmíì lè máa máa Ah, eléyìí ni àwọn eléyìí tí mo rántí mo fẹ́ mo ṣe wíwáyà tí ìbéèrè bá wá ntọ́ bá rú ẹlòmíì lójú nípa pé wọ́n fi owó wò báyìí lọ ní àbí nǹkan kan eh, èèyàn lè béèrè iṣẹ́ àgbà ìta bá máa sọ pa ẹ̀ ah, ọlọ́run bá kí ó dé kí ìta àgbọ̀ ìlà kó wù fún wa ọlọ́run kó dé kí agbọ́ ẹ̀sìn wáyé ká sì lè dúró tí tọ́lọ̀ ń fẹ́ tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń fẹ́ torí ilẹ̀ ní oríire wá wà ọlọ́run kó jẹ́ ká هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àǹfààní àwa tí a pẹ́ dé torí pé a pẹ́ dé lọ́pọ̀lọpọ̀ léyìí tí ó sì kù díẹ̀ káàtó àkòrí tí wọ́n bá wa gbé yẹ̀wò náà ni káràkátà nínú Islam àti àwọn májẹ̀mú tí ó wà ní abẹ́ rẹ̀ àwọn ustaasi wa tí wọ́n bá wa gbé ọ̀rọ̀ náà yẹ̀ wò àwọn náà ni Dr. Abdulrasaq Alaro láti Ìlọrin kí ọlọ́ọ̀bá kí wọ́n ṣàbà san wọ́n lẹ́sàn-án lẹ́ẹ̀kan sí i. kí àwa brothers kí a mọ̀ kọ ìbéèrè kankan ránṣẹ́ àwọn sisters nìkan ni agbàláyé lè. nínú ìbéèrè tí ó ti wà ń bì wọ́n ní ẹjọ́ kí ni Islam sọ lórí ọjà àtúntà tí ẹni tí ó tí ó fẹ́ já ọjà yìí jẹ́ ẹni tí ojú ń pọ́n ẹ̀yin náà tí ó dà pé wọ́n sọ wípé ẹni tí ó fẹ́ ta ọjà yìí ojú ló pọ́n tó fi fẹ́ tà so wá tà ní owó kékeré tó kéré sí iye tí wọ́n ń tà wọ́n ní sí arẹra ru ọjà bẹ́ẹ̀ lọ́wọ́ ru ẹni bẹ́ẹ̀. pé ó yẹ ká ní ká rí náà àwọn jàmáà tí ó dáhùn béèrè yẹn tọ́ra àti sọ́ńtọ́jọ́ bẹ́ẹ̀ ẹ́. Eh? kí la ni wọ́n ń pèrò eléyìí nu sharia islam bẹ́yìí alwadi'a bẹ́yìí alwadi'a so tó bá ti kọ́ tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ipe òun nídìí owó kíákíá nísìnyí ẹni ọba lè san iye báyìí tí èyí ṣe pé wọ́n tú láàsì ẹ̀ sharia islam ní kò sí ní tó burú bẹ́ẹ̀ eléyìí la ń ní bẹ́yìí alwadi'a ẹ̀yìn tí wọ́n wí ni pé ní ìbéèrè ni kí ni ìdájọ́ Islam ń pa pé kí obìnrin máa ta ọjà àbí kóbìnrin máa ṣòwò generally ìdájọ́ Islam ni pé ọlọ́run ní wa halallahu al-bay'a ọlọ́run lòun ṣe títà rírà ní kíni lẹ́tọ̀ọ́ ọlọ́run ò specify ń bẹ̀ ń pọ́kùnrin nìkan ní kó máa tajà kó máa rajà nípa báyìí kọ́lá láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí ti ń jẹ́ pé obìnrin ò gbọ́dọ̀ ṣòwò àmọ́ ní tíṣẹ̀rí ìsìláàmù ń wí ni pé àtòwò àti gbogbo ohun tóbìnrin ọba ṣe ó ní ládàbí obìnrin mùsùlùmí irú àwọn òwò kan bẹ tó yẹ pé ní ìmúwá generally ibo lóbìnrin ò gbọ́dọ̀ débi òwò gbogbo òwò tí ọba ti mú obìnrin bíi pé gbogbo ntọ́lọ̀ ni ọmọ ṣe lápèjúwe ọlọ́run léèwọ̀ ni kóbìnrin ó rìnrìn àjò lọ ìlú kan tí ó sùn bẹ́ẹ̀ láì ṣe pé léèwọ̀ rẹ̀ àbọ́kọ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ìtí ọba ti di pé à ń lọ rajà ń kú tọnu à ń lọ ṣe kíní kó dọ̀rùn mẹ́ta lásùn bẹ́ẹ̀ bọ́ba ìpọ́kọ̀ ẹ̀ ráyè tí wọ́n jọ ń lọ kò burú àbíbọ̀n àti bàbá rẹ̀ àbíkan náà àwọn tíṣẹ̀rí Islam pè ní màhárìmù rẹ̀ kò burú àmọ́ tó bá ṣe pé obìnrin nìkan ní ọmọ wa lọ sùn ẹ à ń lọ sìkàndú àbá ń lọ bìkan eléyìí ti bọ́ sí ìwọ̀ nítorí kìí ṣe pé ó wò gángan lè wọ̀ bọ̀tí tí ó jẹ́ kí obìnrin ó ṣe ń tíṣẹ̀rí ìsìláàmù ní ọkọ̀ gbọ́dọ̀ ṣe òun lọ sọ dé wọ̀ ẹja gbà ń yẹn dáadáa nípìnlẹ̀ ọlọ́run lòun ṣe lẹ́tọ́ àtọkùnrin àtobìnrin àmọ́ ìwọ̀n ò pé ní kéèyàn wá torí ẹ̀ ṣe ń tọ́lọ̀ ní kéèyàn ọmọ ṣe so eléyìí ni kí àwọn obìnrin wo fi èsì gbogbo omi tí ọba sì ti di pé obìnrin àtọkùnrin àmọ́ wa fàyà sọ́ra wa tí ìtìlátù ti ṣẹ̀rí ìsìláàmù ní ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ eléyìí náà tọ́ba ti wọbẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ ṣe irú òwò yẹn kìí ṣe pé obìnrin ọ̀gbọ́dọ̀ ṣòwò generally so bẹ́ẹ̀ ń ṣe rí nìyẹn ònkálukú ni kó fojú wò ó pé kí ni òwò tóbìnrin yìí fẹ́ máa ṣe kí ni ó fà lọ́wọ́ tí ó bá ti fa nǹkan kan nu tí sẹ̀ríà ìsìláàmù lòun ọ̀fẹ́ kò sí tó burú mbẹ̀ tó bá ti fa nǹkan kan nu tí sẹ̀ríà ìsìláàmù ní obìnrin ò gbọ́dọ̀ sí kò gbọ́dọ̀ débẹ̀. nọ́mbà one látọ̀dọ̀ àkọkùnrin. ìbéèrè mi lọ́ba ìpè mo kí àwọn stars ọlọ́run mọ́sàájì kárí wọn pẹ́ lórí ìbánisùn papọ̀ tó bá ṣẹlẹ̀ pé a ń gé pẹ̀lú àwọn báńkì àwọn àfipá pé free princess bank máa ṣe but àdìsọ́ àpè ní owó tí wọ́n ní pé tá a bá fi two naira síbẹ̀ pé two naira náà lápadà gbà but wọ́n ní kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ṣe transaction yìí pé a máa gbà wọn fọ́ọ̀mù kan tó yẹ ká tó fi wá bí one thousand plus bàtí àwa kọ̀ǹtù lórí gíní wọ́n ní tó gbọ́n tó bá yá o fáwọn máa máa yá wa ní owó láti ṣe okòwò wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó bá tásìkò yìí pé ó ṣe é ṣe kọ́ jẹ́ pé ní owó ìwọ̀nba owó tí a bá fi síbẹ̀ náà làwọn máa fi yá wa wọn wá ti conclude lórí. wàá bẹ̀rẹ̀ pé ṣé irú ìbánisọ̀rọ̀ wọlé sẹ́kọ̀ọ́ sí ìdásí pé ohun ọ̀gbọ̀n ló dúró lórí mi. Ah, ẹ ṣeun ah, àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ béèrè pé irú báǹkì wo ni báǹkì yìí ṣé báǹkì tó dúró lórí pé à ń gba rìbá à ń fúnni rìbá ni àbí báǹkì tó ṣe pé gbogbo èèyàn ní í ṣe bó ṣe lóun ṣe fẹ́ẹ́ ṣe fún yín yẹn kò díìlì ń pa rìbá rárá èyí tí sẹ̀rí àsìláàmù fẹ́ kọ́lọ́n kó jẹ́ ọrọ̀rùn bẹ́ẹ̀ òun ni káwa náà ò ní báǹkì tí ò ní takò ẹ̀sìn wa and inshallah láìpẹ́ yìí yọ ṣẹlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run Jaiz Bank pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ yọ bẹ̀rẹ̀ níta fi ń sọ ilé yìí ni pé àdójútì ni ọwọ́ ajẹ́ bírú báńkì ìsìláàmù yìí bá dé tó ipá wa mùsùlùmí náà la wà lọ bẹ̀ tí wọ́n tún fi kó gbálé òun ló jẹ́ ká máa sọ báyìí gbogbo ibi tí mùsùlùmí bá ti ní option pé báńkì ìsìláàmù ń bẹ kò gbọdọ̀ lọ báńkì rìbá bọ̀tí ibi tí ọ̀bá sí báńkì ìsìláàmù nírú àwùjọ tá a wà lọ́wọ́ báyìí sẹ̀ríà ìsìláàmù ní báàbí dọ̀rúra là lórí pé bí yẹn bá kówó lé ó léwu ìsìláàmù là gbọ́dọ̀ fẹ̀mí wa wéwu kọ́dà àgbọ́dọ̀ màmá kówó wa síbi tá a mọ̀ pé yọ sọnù èèwọ̀ ni nínú sẹ̀ríà ìsìláàmù àwọn wa mójútó ni ẹ̀mí wa àtòhun ní wa ẹni ọba torí eléyìí pé ńgbà ah, tí ò sí báǹkì míì ká máa lo báǹkì tàwọn ní interest yìí nítorí kíni dọ̀rúra làlórí bọ̀ṣẹ̀rí islam wá jẹ́ ká mọ̀ pé àdọ̀rúra tú tó kọ́dàrú bí kọ́dàrí ha làlórí ẹ̀ wá ṣe ń tọ́lọ̀ ń sílẹ̀kùn rẹ̀ lẹ̀ gbà pèsè làlórí ni ẹ sá máa lọ gbà lódiwọ̀n ibi tí làlórí bá ní kẹ́ ẹ ṣe ni ẹ ṣe lápèjúwe nísìnyí tí làlórí bá mú mi mi sí báńkì tí ń san interest ǹjẹ́ làlórí ní kí báńkì ó tú láàsì mi gẹ́gẹ́ bí ẹnìkan láti gba íńtírẹ́sì kò sí làlórí tó wí bẹ́ẹ̀ kọ́dà kò sófin kan nàìjíríà tó wí bẹ́ẹ̀ ipe báńkì ọ̀fọ̀ ọlọ́pàá mú ọ pé wàá kó íńtírẹ́sì rẹ tó nínú nínú àkáǹtì rẹ àdọ̀rúra tuntun kọ́ darú bí kọ́ darí ha kìí ṣe dandan ni kí wọ́n gbarú owó bí ọwọ́ àná bọ́ba rí i pé owó yìí pọ̀ débi pé làwọn kan ní wọ́n lè tún máa fi ṣe nǹkan tí ó ta ko ìsìláàmù o lè gbà á nítorí ọba rí pé yóò wúlò fún mùsùlùmí bóyá kan ni wọ́n lédè àti la ọ̀nà kan fẹ́ kan gbọ́dọ̀ gbọ́dọ̀ fi kọ́ mọ́sálásí o ó sì gbọ́dọ̀ fẹ́ra kùránì sí mọ́sálásí o inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba àmọ́ n taari o lè fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí pé kì í ntí mo ń tura láti sọ ni pé làlórí fàyè gba pé ká lo báǹkì tí è ṣe báǹkì ìsìlámù nígbà tá a bá tì ní bọ̀tí làlórí òde bíi pé ní àti ń tọ́jẹ́ tó àti wọ̀ ká máa jẹ gbogbo ẹ̀ lọ ká fura sí àárín yẹn so lórí ìbéèrè yín nípa báyìí ni pé kò burú bẹ́ẹ̀ ṣe approach irú báǹkì yìí nígbà tí ò sí alternative ah, ẹ sì ní alihamudulilayi ara ń ta sọ nìyẹn ṣe rí báwa mùsùlùmí bá rẹ́dì pa fẹ́ ṣe ẹ̀sìn wa àwa náà wà ọ̀nà tí ó fi rọrùn fún wa ẹ̀wúrò ilé ìtàwọn láwọn ṣe nísìnyí ṣe ráwọn báńkì báńkì mánéjà kan ti sọ fún mi rí láṣìírí wípé àwọn àìmọye àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn gidi lólówó mùsùlùmí ni wọ́n wá ń bá wọn pé àwọn ti gbọ́ pé interest ọ̀dà torí náà owó tàwọn àwọn ò need interest lórí ẹ̀ táwọn náà bá sì ní kọ́ọ̀sì láti yáwó lọ́dọ̀ tìyín náà àwọn náà ò ní fún yín ní interest ọlẹ́sẹ̀kẹsẹ̀ làwọn gbà because ogun wọn ní ń wá customers àwọn tí ń wí àwọn tó wo wọn jẹ́ owó ni tí ò díjú pé kí owó yóò kúrò ní báǹkì àwọn tí gbogbo àwa mùsùlùmí bá gbẹ̀sìn wáyé débẹ̀ á fọ́ọ̀sì wọn mo fẹ́ sọ fún yín lónìí ní heart of financial transaction lágbàáyé lónìí wọ́n máa ń sọ pé wọ́n ń ṣòwò wọ́n ń tajà wọ́n ń rajà London ni kọlbù tìjára àgbáyé wà nílùú nínú London lónìí Islamic Bank of Britain ń bẹ lórí ilẹ̀ London torí pé ní wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí yìí ti wọ́n ti gbẹ́sìn wọn yé débi pé wọn ò fẹ́ máa bá wọn. Uh, báńkì ò interest ṣe mọ́ mọ̀nà so n tẹ́ ẹ fẹ́ ni pé ká fẹ́yìn náà license kẹ́ ẹ dá báńkì ìpínlẹ̀ wọn nípa afẹ́nu wọ́n sì àlá wọn. ibi tí mo wá ń lọ ni pé ṣe rí lẹ́yìn sí nkankan yẹn onkaluku wọn náà bá ń lọ sí branch kalẹ̀ pé branch sẹ̀ríà lélẹ̀ torí wọn wọn bẹ̀rù pé ní báwọn mùsùlùmí ẹ máa wo ti Jaiz Bank bá dé ẹwọ́n tí ó ṣẹlẹ̀ Nàìjíríà náà tí wọ́n bá rí ti gbogbo àwọn mùsùlùmí dà lọ́ọ̀bẹ̀ wọ́n wà first láti pé nta aláàfẹ́ yẹn wọ́n fa wà náà branch tiwa àṣé ìtẹ̀yìn fẹ́ nu ẹ̀wúrò yìí àfa làwọn ṣe nísìnyí bọ́tà wa náà kí n ní courage láti sọ nta afẹ́ so ọlọ́run san yín lẹ́san dáadáa nígbà táwọn gbé òfin kalẹ̀ nísìnyí kọ́ra bọ́ba yìí pé ní báǹkì válù owó tí ọba máa lọ títí kọ́ra bọ́ yìí pé one hundred naira lọ́lọ́ máa fi síbẹ̀ ojoojúmọ́ òun ní fẹ́ kọ́ lọ ẹ ṣàdéhùn nísìnyí pé a máa fowó síbí gbogbo ń tá a bá níbí la máa fi sí but a fẹ́lẹ̀ bàbá sì gbowó lọ́wọ́ tí ẹ̀yin náà ní ẹ̀ní charge interest alhamdulilayi làwọn sọ létí gbogbo wa ní pé báǹkì ti gbà èmi kẹ́sì àṣọ yín pé before tiwọn èyí bank manager gan ti wá confess fún mi pé àwọn èèyàn wọn approach àwọn bẹ́ẹ̀ táwọn sì ń gbà ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ not only in Nigeria ní London ní elsewhere ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so uh, eléyìí kọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa mùsùlùmí àwa ni ká rẹ́dì pé a fẹ́ lo Islam wa tabala rẹ́dì pé a fẹ́ lo Islam wa àwọn tí àwa ń wò pé àwọn ò ní já lò yẹn tí wọ́n sì nídìí ti ń bẹ lọ́wọ́ wa wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n tẹ̀ sí ibi tá a bá ní wọ́n tẹ̀ sí ni example lélẹ́yìí tẹ̀ tí ó rí. so ní kúkúrú agreement ẹ ní kò sí tó burú mbẹ nípa pé ní à ń lò yín gbà tá a ti ní alternative bọ̀tá àwa gbọ́dọ̀ sọ pé torí pé a kàn ń lò yín torí bọ̀rúra pa á máa jẹun tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àwọn òní gbèlé àǹtí ẹ bá ṣe tán tẹ́ ẹ máa yá wa náà lówó ẹ̀yin náà ò ní gba èlé lọ́wọ́ wa kò sí tó burú mbẹ nù sẹ́ríà back to Assalamu alaikum sílá. Ilé ìlàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ púpọ̀ láàrin àwa kátàkárà. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà. Ìmọ̀ ṣẹlẹ̀ téèyàn bá ra ọ̀kadà ní sixty thousand naira. Ìyẹn wá gbé fún ẹni tí ó bá yàn máa gùn. Ìyẹn wá ní kó san hundred thousand. Ṣùgbọ́n owó yìí ọmọ ọmọ wa lóṣooṣù. Ilé ìlànà abala àpapọ̀ abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé èèyàn gbọ́kadà fún yàn bọ̀tì èèyàn sọ fún pé yóò máa sanwó ojúmọ́ three three hundred naira yálà ó tà kò ta ó gbọ́dọ̀ mú three hundred naira wá lójúmọ́ tàbí lọ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lọ̀rọ̀ ríra nǹkan nísìnyí báyìí wọ́n máa ń fún yàn lówó láti lọ bá yàn ẹran wá tó jẹ́ ẹran léyà ìyẹn wá rẹ̀rẹ̀ ìdé ẹni ìwá sọ wípé ẹran yóò gbó ìyẹn wá tẹ̀rẹ̀ èrè téèyàn bá rí lórí ẹni sẹ́ni ló ní àbẹ́yàn ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin sẹ́yìn ni pé kí wọ́n rán èèyàn náà. Um, because a lè padà gbàgbé ìbéèrè kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. lórí ọlọ́kadà ra ọ̀kadà ẹ ṣeun torí ìbéèrè yìí ohun tí ó kan ọ̀pọ̀lọpọ̀ ni so bóyá wọ́n lè yàn ra ọ̀kadà ní sixty thousand naira ọwọ́ arí ẹnìkan tí òun ò lówó àti ra ọ̀kadà àmọ́ lè fi ọ̀kadà ṣe iṣẹ́ ọwọ́ agbè fún pé sixty thousand ní lóòótọ́ bọ̀tí ńgbà tó epo ní kó owó fún mi nísìnyí ọmọ san díẹ̀ díẹ̀ ní hundred thousand ní màá gbà kò sí ní tó burú mbẹ́ bọ̀tí nǹkan kan ní ó lè sọ ọ́ di ní tó burú àbí nǹkan méjì òun ni màá ṣàlàyé yìí òun ni pé gẹ́gẹ́ bí n sọ lẹ́ẹ̀kan. So ọmọ san díẹ̀ díẹ̀ iye báyìí ló sì san ọgbọdọ ti yanjú láti jọ alákọọkọ ká tó gbé kọkọrọ ọ̀kadà lé eighty thousand ni seventy ni hundred ni ó sì tẹ̀hún náà lọ́rùn bẹ́ẹ̀ ọgbọdọ ti yé látọjú alákọọkọ sí pé lẹ́yìn ti kówó tó oṣù wá oṣù kejì wá wá ní iye báyìí o àà a ti kí ó yé láàrin àwa méjèèjì pé iye báyìí òun náà sì fara mọ́ bẹ́ẹ̀ nípa fún ọmọ ẹ̀sán díẹ̀ díẹ̀. ọ̀nà kejì wa ni pé àti mẹ́nu bàálẹ̀ kan náà káwá zoomu kọ́ wá diye tá a dá fún un pé yọ sanwó yẹn tán ta ni yọ san hundred thousand yìí ọ ṣẹ̀ṣẹ̀ san fifty thousand bẹ́ẹ̀ ni ní ìgbà tá a dá pé ǹjẹ́ sẹ̀rí islam gbà wá láyè ká tún pé sọmọ pé gbà míì ní tún fún ọ yìí torí náà a tún fi iye míì kún òun la pè ní pé wọ́n ń rí ṣẹ́dúù dẹ́pìtì sẹ̀ríà islam ọ̀gbà nípa báyìí nǹkan méjèèjì yẹn ni ká fura sí tí ó bá ti sí méjèèjì yẹn ń bẹ kò sí tó burú pé ọjà mi yìí iye báyìí ni nísìnyí bọ̀tọ́ bá máa san fún mi díẹ̀ díẹ̀ iye báyìí ló fi lé tó bá àwọn méjèèjì lọ́rùn kò tó burú bẹ́ẹ̀ but pẹ̀lú májẹ̀mú méjèèjì tí a náà náà ọ̀rọ̀ kadà ọ̀ra ọ̀kadà wa gbé fẹ́ nìkan pé lójoojúmọ́ o máa mú three hundred naira wá irrespective of èlò lọ́pa ọba pa one thousand naira sáàmù three hundred naira ọba sì pa one hundred naira lọ́ọ́ wábi tó ọba ti rí two hundred yòókù sí kò bá ṣẹ̀rí àmọ́ kò bá islam tọ́ba yìí pé ọ̀kadà yìí sì wà lórí pé ẹni tó ní náà ló ní kéèdì tí ọlọ́kadà tọ́ba yìí pé tọlọ́kadà ni ó ti gbé fún ọba ẹ̀sáǹpù tàkọ́kọ́ ìbéèrè tàkọ́kọ́ mu wọn ọba àgírí pé one hundred naira lọ́mọ san lójoojúmọ́ tó wò mí pé ọ̀kadà ti di tiẹ̀ ìyẹn yàtọ̀ bọ̀tí pé ọ̀kadà sì wà ní tèmi tí mo ra ọ̀kadà kí n wá ní àti ọ̀tá o àtọ̀ ọ̀tá o iye báyìí ni ọmọ mu wá kọba mu bọ́tọ̀ ọ̀nà tí sẹ̀rí islam kọ́ wa òun là ń pè ní mùdọ́raba òun là ń pè ní kíni mùdọ́raba sẹ̀rí islam aláwọ̀ wa pé kẹ́nìkan ó ní owó kẹ́nìkan máa ṣiṣẹ́ kò burú bọ̀tí tí sẹ̀rí islam ní ká ṣe ni pé gbogbo ntí ẹnì bá ń pa pàṣẹ́ntéèjì la máa fi pín for example nísìnyí irú ọ̀kadà tá a mọ̀ pé sixty thousand ni irú ìjọ tó bá pa one thousand naira ó lè wà lágrímẹ́ǹtì wa pé gbogbo ìtọ́ bá pa gbogbo ìtọ́ bá pa fifty percent yẹ yọ máa lọ ní àkáǹtì owó ọ̀kadà kó owó fi pé but tá a bá ní kó ju owó pé ìwọ náà sá máa jẹun kó tó dìgbà ń la fi ṣe fifty percent tó kù fifty percent tó wá kù yìí ìwọ máa mú twenty five èmi máa mú twenty five àbí wọ́n máa mú tẹ́ẹ̀nì èmi ọ̀ máa mú fọ́ọ̀tì àbí wọ́n lọ́ máa mú fọ́ọ̀tì èmi ni máa mú tẹ́ẹ̀nì gbogbo ọ̀nà yìí tán bá lè agree láàrin ara wọn sẹ̀ríà islam ní òkú but ọ gbọ́dọ̀ wà lórí agreement to clear but pé iye báyìí àbọ̀nà mi táwọn míì máa ń gbà pé tọ́ ọ bá pa iye báyìí o tọ́ ọ bá fi dé iye báyìí ẹ́ tèmi ni iye tọ́ bá lé lẹ́yìn yìí òun ní tiẹ̀ lápèjúwe ní ìsìn pé bọ́ bá pa one thousand títí tí èpè one thousand ń èmi tí mo ní ọ̀kadà mo ní àmọ́ ń jọ́tọ̀ bá pa one thousand one hundred ìwọ ló ní one hundred ń ọ̀ bá sì pa three thousand ìwọ ló ní ìwọ ló ní two thousand àwọn tí máa ṣerú ilé ìjìnmọ̀ pé kò sí bó ṣe fẹ́ pa two thousand wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti study market pé. lẹ́yìn one thousand táwọn ọmọ mú àwọn agbára ní one hundred sí lẹ́yìn rẹ̀ so gbogbo eléyìí ní ká so àwọn ọ̀nà tí sẹ́rí islam là kalẹ̀ fún wa tá a bá fẹ́ ṣerú bísínẹ́sì tá à ń pè ní mọ̀dọ́rábà nìyẹn náà pé èèyàn bá yàn ra ẹran léyà dé ńgbọ̀ wa ra ẹran dé ṣé ó ní ẹran òwú mọ́ ẹran òwú mọ́ but ọmọ pé yàn ti rẹ ẹran dé that means ẹran ti di tiẹ̀ yẹn ṣàlàyé ní tíṣẹ̀rí islam fẹ́ ká sá fún bẹ̀ yẹn a clarify àárín yẹn ọmọ pé o ti dé nírìn àjò tó lọ o sì ti ra ẹran dé ló kọ̀ ọ̀hún that means ẹran yìí ti ta ni títí ẹni àbí tiẹ̀ títí ẹni that means akidu kọ́ńtrákìtì míì tó dìde láàrin yẹn kọ́ńtrákìtì wakala nìyẹn agency nìyẹn ọ wá appoint rẹ as an agent pé bá ń ta bá ń ta ẹ̀rọ yìí kọ́dà bí ọ̀sọ́ jáde láàrin yín nìyẹn because sharia islam ní al-ibratu bil ma'ani la bil mabani ntí sharia islam máa ń wò ní kí ni. Kini, òótọ́ ń tọ́sẹ̀lẹ̀ gan kọ́dà bí ntáwọn táwọn èèyàn sọ lẹ́nu wọ́n yàtọ̀ sí nǹkan yẹn lápèjúwe nísìnyí èèyàn gbé kínní yìí ọ wá ní àfa mo bùn yín lómi yìí ní hundred naira mo bùn yín ní omi yìí ní hundred naira tá a bá gbé lọ́dọ̀ àfọ̀nṣẹ̀ríà ìdájọ́ ẹ̀bùn ni ọ̀dà àbí ìdájọ́ títà rírà ẹ́. Eh? ìdájọ́ títà ríra ni torí actually ń tọ́ nu ọgbọ̀n ọgbọ̀n yẹn ní nǹkan ọdún ni ó mú hundred naira wá oníṣẹ̀rí islam máa ń sọ pé al ibratu bil maani that means pé ẹni yẹn kọ́dà bí ọ̀sẹ̀sẹ̀ sọ pé mo appoint rẹ as agent ó ti mọ̀ pọ̀ ọ̀rẹ́ ẹran dé ló kọ̀ ọ̀hún ọ̀ wá ní ah, àmì ẹran yóò wù mí it means ẹ̀ bá ń ta ló wíwùn gbogbo yìí téèyàn bá wá ta ta ló lówó ta ló lówó ẹ̀ńtọ́ lẹ́ran ni ẹlòmíì tí ọba gbọ́ sẹ̀rí àyè lè máa wò pé sẹ̀rí àfẹ́vọ̀ ẹni ọ̀ràn yẹn ń sẹ́yìn púpọ̀ kò rí bẹ́ẹ̀ because n ti sẹ̀rí à ń fẹ́ gbogbo mọ́ níta wílẹ̀ kan let us assume pé wọ́n sọ̀rọ̀ lónìí pé bá ń ta ẹran ẹran yìí kú lọ́la ẹ lẹ́yìn tí wọ́n agree tán lónìí ẹran wá ṣe kí ni ẹran kú lọ́la ó kú sọ́run ta ni ẹ ó kú ẹni tó lọ ra awakọ̀ ó kú sọ́run ẹni ó ní ni torí òun ló ní kóun bá òun ta ń a sọ lẹ́ẹ̀kan nìyẹn torí pé bọ́ba tẹran òun ni ó gbowó ẹ̀ gbogbo èrè tó bá rí ń bẹ́ẹ̀ òun ni ó gbà ẹni tí ó gbèrè náà ni bí ìdàkejì bá dé òun náà ni ó fara gbà so lẹ́gbọ́dọ̀ wà kíávù but ọ̀nà míì tó bá yẹ pé bí ẹran ṣe dé lẹ́tí agree pé sẹ́ràn yóò wọ̀ ni ẹ ok má wọrí jẹ́ ń tajà tán yín fún olówó rẹ̀ that means o ti ra ẹran nu. No ẹran òsì lọ́rùn rẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ very very clear which shows pé ọba àwa tẹran yìí ní triple yìí owó tó rà á ìwọ ló ní ìwọ ló lówó yẹn ẹran yìí ọba àsìkú kọ̀ bá dá lẹ́sẹ̀ ó kú sọ́run ta ọrùn rẹ̀ náà ló kú sí yẹn so ìyàtọ̀ tí ń bẹ ní àrùn méjèèjì ni. wọ́n lo tó náà ṣùgbọ́n mo á fẹ́ béèrè pé ṣé ara àwọn one to nine ni ó wà ń bẹ̀ ọ̀bẹ akẹ́lòmí ni òkú bẹ̀rẹ̀. ẹ̀dà ẹ̀ mọ̀ sí náà ṣùgbọ́n mọ́dà bíi títìn fún àwọn ọ̀gá ìfún nọ́mbà nọ́mbà kẹ́lò kí á tó lọ nọ́mbà tírì ìbéèrè méjì mi náà wà ń bì. ìbéèrè aláwọ̀kọ́ so ìbéèrè méjì kan wà ń bì ẹnìkan béèrè pé irú àwọn ọjà kan tí wọ́n ní ká mọ̀ import wọ country wa ń bì àbúyá fún àpẹẹrẹ bíi òkìrìkà àwọn aṣọ bọ́sikọ̀rọ̀ so tẹ́lẹ̀ tó bá fẹ́ kó wọlé ń bọ́dọ̀ àwọn òmò ṣùgbọ́n òun wà lọ rà á lẹ́kọ̀ọ́ èkó ló ti rà á ó wá dé ìbàdàn ó wá pàdé àwọn custom wá láwọn ó gba owó lọ tí àwọn ò fáwọn lówó àwọn ó sì sí gbogbo ẹrù ẹ̀ so òun wá fún wọn lówó ṣé rìbá ni ó jẹ ni nígbà tí ì àwọn ẹlòmíì bá fẹ́ túmọ̀ rìbá ní eh, má gbowó rìbá ìtí wọ́n sì fẹ́ wí ni pé má gba owó ẹ̀yìn owó ẹ̀yìn yàtọ̀ fún rìbá rìbá yàtọ̀ fún ríṣíwà ríṣíwà ní sẹ̀ríà ń pè ní owó ẹ̀yìn so kakọ kile abẹ ìbéèrè tani ìbéèrè kò sí nǹkan kan tó ń pa rìbá rárá. náà kò sí nǹkan tó ń pa rìbá sólè fún ríṣíwà sólè fún ríṣíwà. ṣẹ̀ríà ah, islam bí ṣẹ̀ríà islam ṣe ṣe rìbá léèwọ̀ bẹ́ẹ̀ ló ṣe ríṣíwá owó ẹ̀yìn náà léèwọ̀ but ṣẹ̀ríà islam ní bẹ́ẹ̀ bá wà nípò pé láti fi dáàbò bo nǹkan ní rẹ̀ ni wọ́n ní wọ́n fẹ́ yàn jẹ wọ́n sì ní èyí tí òfin ní já yàn jẹ yá àfi kó mú iye báyìí wá ara dọ̀rúra ṣẹ̀ríà islam ọ̀fara ni wá instead tí gbogbo property rẹ̀ yóò fi lọ lábẹ́ làlórí ń bẹ̀ yẹn tó bá fún àwọn ajẹni ń pa wọ̀nyí ní ntí wọ́n láwọn fẹ́ gbà ẹ̀yìn ò burú but kọ̀lẹ́tọ̀ nípìlẹ̀ kọ́mọ ìpẹ́ nìkan kan jẹ́ yẹn ń pa bóyá ń wá nǹkan kan kọ́ sáré lọ fowó tulẹ̀ ń bì kan pé ẹ̀dákun ẹ̀mí ni ẹjọ́ kọ́ bọ́ sí lọ́wọ́ kọ́dà bọ́ọ̀ lẹ́tọ̀ọ́ sí ìyẹn sẹ̀ríà ìsìlámù ọ̀fẹ́. Ah, ìbéèrè mi bẹ́ẹ̀ so àwọn èèyàn ń fowó lé wọ́n sọ pé ó ń lọ ó ń lọ ẹni tó bá fowó lé láàsì orí rẹ̀ tí wọ́n ti rò kówó ìpọ̀ òun ni wọ́n á sọ pé kó máa gbé lọ wọ́n ní kò sí aburú mẹ́. pẹ̀lú májẹ̀mú pé gbogbo ọjà tá a bá tà ká má gbàgbé pé ó jẹ́ tọ́ o gbogbo ọjà téèyàn bá tà gbogbo ìta àwọn wípọ́ lọ́n ṣe ọjà títà rírà léèwọ̀ ẹlẹ́tọ̀ yìí ní téèyàn ọ̀tà gan ó jẹ́ èèwọ̀ o anabuwa muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tá a ṣe dé pé káwọn muti máa mutí mọ́ wọ́n ti máa mutí tẹ́lẹ̀ kó tó lùbáyà pé wọ́n máa mutí mọ́ ẹnìkan wá dé anabuwa muhammad sallallahu alayhi wa sallam o ò sí nílùú madina tẹ́lẹ̀ àlejò ni òun wá dé nítorí tó mú lọ́wọ́ ní nǹkan àlejò bí ọtí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á sọ fún pé ọ gbọ́ pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam ayé alukóra ti sọ̀kalẹ̀ pé wọ́n lọ́tí ànábì wa wí bẹ́ẹ̀ fún pé ọtí ti dèwọ́ ó lè mú ó sì lè fún yàn ó lè mutí ó sì gbọ́dọ̀ fọtí ṣe èèyàn lálejò ẹnìkan wá ń sọ sí ẹni ilé tí kẹtẹkẹ ẹnìkan wá ń sọ fún pétọ ya lọ tú ọtí yìí dànù ẹnìkan wá pè pé a báwùlẹ̀ tú dànù àwọn kan bẹ tí àwọn èsè mùsùlùmí lọ́ọ́ tà fún wọn lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ tà fún wọn ọjọ́ ìlànà bí wàá gbé òfin kalẹ̀ pé inna allaha idha harrama shay'an harrama thamanahu bọ́lọ̀ bá ṣe nǹkan kan léèwọ̀ owó tí ó jáde ń bi nǹkan náà èèwọ̀ ni that means ntọ́lọ̀ ń bá ní a má jẹ èèyàn gbọ́dọ̀ jẹ kò sì gbọ́dọ̀ ta fún yàn èèyàn gbọ́dọ̀ pé alájà lòun àwọn tí àwọn tí àwọn ẹlẹ́sìn kejì nìkan lòun ń tọ́tí fún èèwọ̀ ni and that is applicable to gbogbo ntẹ́yìn ọba máa ta wọ́n gbọ́dọ̀ jẹ́ ti sẹ̀rí àsìláàmù ṣe ní ẹ̀tọ́. so ìbéèrè mi ni wípé mo fẹ́ ra handset so mo wá rántí pé ọmọ ìyá mi inú ẹ̀sìn ń ta handset so mo dẹ̀ marriage mo fẹ́ ra tẹ́lẹ̀ tí mo ti béèrè lọ́wọ́ ẹnìkan tí ó ra rẹ̀ so mo wá sọ fọmọ ìyá mi pé seven thousand naira ni ok mo wá dọ́dọ̀ ọmọ ìyá mi mo fẹ́ ra handset yẹn mo sọ rate mo fẹ́ ra fún un ó wá ní òun máa lọ sọ́jà lọ mo ní mo ti rẹ́ tó rárí pé seven thousand ló ra o so ìṣọ́sà ó sàṣọ kó lọ sọ́jà ó ní kí n kó seven thousand kalẹ̀ ìgbà tó wá dé ó wá ra irú mi wá bó ṣe jẹ́ kó ní àwọn qualities tí mo fẹ́ o ó yàtọ̀ díẹ̀ ó wá ní seven thousand five ló rà á èmi sàgbà gẹ́gẹ́ bí ọmọ ìyá mo ní màá fún ní balance ìgbà mo tó wá mú dọ́dọ̀ nìkan tó wá rí ó wá ní à ó lè lò mo rà mo wá sọ fún un ó wá ní kò gbọ́dọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ pé òun bẹ́ẹ̀ nìkan rà ní six thousand naira ní àná ó wá ní kí n jẹ́ ká dà padà tipátipá wá ní à ọmọ ìyá mi lẹ́ni tẹ́ni bá ti wá rí mi ẹni tó sọ mi yóò wà ní bí òun ṣe ń rí sẹ́ẹ̀tì lọ́wọ́ mi inú òun sì dùn pé kí n sáà jẹ́kadà padà mo wá fẹ́ kẹ́ ẹ dájọ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. alhamdulilayi eléyìí náà ó yẹ kí àwa tá a jókòó náà ó lè dáhùn ẹ̀ àti sọ pé ara ti ṣẹ̀ríà ìsìláàmù kọ̀ ni pé ọjà tí ò tí ì sí ní kápá yàn èèyàn gbọ́dọ̀ ta á. wa muhammad sallallahu alaihi wasallam an pe ọ̀kan náà àwọn sọ̀hábí annabi an pe ní hakim ibn hizam radiyallahu ta'ala anhu òun lọ́wọ́ bí annabi ní béèrè yẹn pé ọjà lòun máa ta ìwà annabi sallallahu alaihi wasallam ìmọ̀ wa ṣẹlẹ̀ ń gbà míì tẹ́lómi ọ wa ọjà wa ọ̀dọ̀ òun irú béèrè tẹ béèrè ìdẹ́lẹ́ hakim ibn hizam ní ẹlòmí lè wa ọjà wọ́dọ̀ òun gbà míì irú tó béèrè ìdán òun ò ní ní ṣọ́ọ̀bù òun wà ní padà wá ń gbà báyìí sanwó with the hope pé wọ́n sáré lọ ra ọjà yìí ní ibi tóun ti máa rà kó wọ́n wá tà fún làǹdẹ́bù gbọ́dọ̀ ni látẹ́bíẹ́ máa lẹ́yìn sáyẹ̀dá ọjà tí ò tí wà lọ́wọ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tà fún yàn mistake tẹ́yìn gan kọ́ ṣe ni pé àti kówó kalẹ̀ ra ọjà tí ò tí ì sínlẹ̀ èèwọ̀ nínú sẹ̀ríà Islam. fẹ́yìn tẹ́ ẹ ràn àti fẹ́yìn tọ́ tà. nígbà tí wọ́n á lọ́mọ ìyá náà ọmọ ìyá mùsùlùmí lẹ́ni ó yẹ kẹ́ni ẹ̀ náà gbọ́ yé bẹ́ẹ̀ ànábì ló ṣe ilé wọ̀. Inshallah, a ti a bá tó pè gbà ní inshallah fún wa.